وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار أدعوكم الله أبا ọlọ́run tí wọ́n tún fi àánú rẹ̀ dára padà sí ìjòkó yìí ní èní ọlọ́run ọba náà ní adáwọ̀pẹ́ fún bákan náà tọrọ ìkẹ́ àtọ̀rà fún wa nígbà Muhammad Allahumma salli ala Muhammadin wa ala azwajihi wa dhurriyyatihi. وعلى آل بيته وأزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وأزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أرجو الله وبارك على ní òní ọjọ́ ogúnjọ́ lọ́yàn àbí ogúnjọ́ nínú oṣù rọ̀bí ọ̀hún sáà ní ọdún twenty five. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته tó gẹ́gẹ́ bí a ti sọ pé lénìí a máa mẹ́nu bà ìtàn ìgbésí ayé sheikh al-muhaddithin ẹni tó jẹ́ àfáàgbà nínú àwọn oníhadith muhammad bin ismail alibukhari yu a máa mẹ́nu bà wọn èyí tó ṣe pé yọọ máa jẹ ìpalẹ̀mọ́ alikusan sọlọbàtà fún sẹra aladabul mufrad èyí tó ṣe pé a padà kà ní ìjókòó yìí nígbà kọjá pé kọjọ kan lára sẹra tí a fà bukhari ọ̀sìn ọ̀pọ̀lọ́ tí wọ́n ṣe ọ̀rọ̀ bíi méjìdínlógún la fẹ́ sọ nípa tọ́jẹ́ bíi kókó ọ̀rọ̀ nínú ìtàn ìgbésí ayé afáwa Al-Bukhari àkọ́kọ́ ọ̀rọ̀ kí lorúkọ wọn orúkọ wọn náà ni Muhammad Muhammad lorúkọ wọn ọmọ Ismail ọmọ Ibrahim ọmọ Al-Mughira ọmọ Baridizba wọn ni wọn a tún máa pè é ní Bazdozba wọn ní gbólóhùn yẹn ọjẹ gbólóhùn Bukhari ya yẹn ìlú yẹn ìtumọ̀ Baridizba òun náà ní azurra àgbẹ̀ kúníyà alimam Bukhari òun náà ni Abu Abdullah wọn ní látọ̀dọ̀ khatib alḥafid albaghdadi wọn ní bardizba tá a wí yẹn pé mọ̀jùsí yù lòun ti abọ́ náà ni ó dẹ̀ kú lórí ìlànà ẹ̀sìn yẹn ọmọ rẹ̀ mùgírọ́ tó wá bí òun gba Islam lọ́wọ́ ẹni tó ń pè ní aliyamani aliyamani alibukari alijọ́ọ̀fì tóun jẹ́ bí aláṣẹ ilẹ̀ tó ń pè ní bukhara yamani tawi wọn lòun ni abu abdullah jaafar bin yaman alimusnadi òun lọ jẹ afa àgbà fún dani o fún alimam bukhari rahimahullah ta'ala wọn ni wọn máa ń wí fún imam bukhari a tún máa pè ní jọ́ọ̀fì kí ló fi ń pè ní jọ̀ǹfin wọ́n ní torí kọ́ jẹ́ bí ọmọ ọ̀dọ̀ fún ẹni tá a pè ní yamani àlìjọ̀ǹfin ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ tó jẹ́ fún kìí sọ ọmọ ọ̀dọ̀ ẹrú pé ọlọ sójú ogun ló fi kó lẹ́rú o bí kò sí pé amúgbámáwo Islam ni wọ́n ní sábà fẹ́ sọ nípa bàbá Imam Bukhari tá a pè ní Ismail ọmọ Ibrahim wọ́n ní kúníyà bàbá yẹn wọn náà ní Abul Hasan bàbá yìí. ó wà nù àwọn àgbàlagbà àfáà ní hadith ìyẹn bàbá tó bí mọ́ Bukhari nínú àwọn àgbà àfáà aládìsí lọ́wọ́ wọ́n ní mọ́ Bukhari gangan alára lọ́sọ̀lẹ̀ nínú at-Tarikh al ní Ibn Hibban nínú àfikọ́t síra táwọn náà àwọn náà sọ bẹ́ẹ̀ ẹ̀rí wọ́n ní bó ti sọ gangan nìyí wípé Ismail tó bàbá yẹn o ọmọ Ibrahim. ó ló gbẹgbà alásọdọ Hamad ibn Zaid àti Malik àwọn ará Iraki tún wá kiri lọ́dọ̀ rẹ̀ ó fi hàn pé àfa aládìsí ni bàbá Imam Bukhari wọn là fáwọn Ishaq ibn Ahmad ibn Khalaf al-Bukhari ó lóun dídì gbọ́ tí Imam Bukhari sọ báyìí pé bàbá mi gbọ́ kéwù ìyẹn ni bí ó gbọ́ hadith lẹ́nu Imam Malik ọmọ Anas rahimahullah ìmọ̀ mọ́lì kìtà àmà sọ fún àǹtẹ̀lẹ̀ yẹn ó ní bàbá òun fi hadith lẹ́nu ẹ̀ ó dẹ̀ rí ẹni tí wọ́n ń pè ní Hamad ibn Zayd ó ní kódà bàbá òun ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó fi ba Abdullahi ibn Mubarak lọ́wọ́ nínú àwọn afọ́ ní hadith ẹ̀rí wọ́n ní bàbá yìí kú ìyẹn bàbá Imam Bukhari bàbá wọn ṣaláìsí nígbà tí Imam Bukhari wà ní ọmọdé ọwọ́ ajá pé látọwọ́ ìyá wọn wọn ni wọ́n ti padà dàgbà tábàtú wọn fẹ́ sọ nípa ìyá Imam Bukhari olùjọ́sìn ni ọlọ́run tún fún ní àwọn karomọ́ọ̀tì karomọ́ọ̀tì ní àpọ́nlé òun ni wọ́n máa ń pè ní mọ̀ọ́jíza tọ́bajá sí pé nǹkan yẹn ṣẹlẹ̀ sáwọn ànẹ́bí ọlọ́run òun ni wọ́n ń pè ní mọ̀ọ́jíza bí kéèyàn wà nínú ìṣòro ẹ̀wòrán àwọn fífi tó dé bá àwọn bójútì ọlọ́run tó kẹ́lẹ́ àtàwọn sábà wọn ò rómi kánàbí dẹ̀ da tó mú àwọn ọmọ níka rẹ̀ pẹ̀lú omi díẹ̀ tó ti wà tẹ́lẹ̀ ó sì gbé sí di aha omi sì ń jáde nínú àwọn ọmọ níka yẹn gẹ́gẹ́ bíi kí omi ẹ̀rọ máa tú jáde ẹ̀rí eléyìí máa jẹ́ mọ̀ọ́jísà àbí kápẹ́ ní áyà nípa tàwọn ànẹ́bí ọlọ́run ṣùgbọ́n bá ṣẹlẹ̀ sẹ́ni tí èsì ànẹ́bí ọlọ́run ló ń pè ní kàrọ́ọ̀mà wọ́n ní nínú tarikh al-Bukhari àti al-Lalaka'i nínú sharh sunnah tíra níjẹbẹ nígbà tó débi báàbí karamatil awliya ọbẹ̀ máa sọ nípa àkọ́lé tí ń ṣẹlẹ̀ sáwọn ẹni ọlọ́run níbẹ̀ ló ti sọ wípé Muhammad ibn Ismail rahimahullah ìyá Imam Bukhari wọn nígbà tó wà ń kékeré bójú rẹ̀ ti lọ nìyẹn orí nà mọ́ ẹ̀rí wọn ní ìyá rẹ̀ rí ìyá rẹ̀ wá rí lójú rẹ̀ ó rí anabi ibrahim alayhi salam ó rí lójú oorun anabi ibrahim wá ń sọ fún ìyá imam bukhari báyìí pé yá hazihi mo pè wọ yìí o kọdìrọ dàlọhù alábùníkì bá sọrọ hù ọlọ́run ti dójú ọmọ rẹ̀ padà ó bí kẹsìrọ ti dùn àhíkì pẹ̀lú kíkọ́ àdúrà rẹ̀ tó o máa ń ṣe ẹ̀rí àfáà tá a pè ní gùnjárì nínú tàríkì Bukhara ọlọ́wọ́ apàdà wá di pé Imam Bukhari ó jì báyìí ọ̀dẹ̀rọ̀dọ̀lọ́hu àlehi bá sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ ti dá ojú rí rẹ̀ padà fún un ó fi hàn yí pé ìyá yẹn ń kọ́ ẹ́ sọ ahibatu karamat ọlọ́run fún ní gbígbà àdúrà kódà bákan náà wọ́n ní al nínú tàríkì Baghdad ó múra yí pé Abu Sa'di al-Malini wọ́n ní abdullahi ofuwaniro bọ́nà adi olóńgbò hasan ọmọ hussein albazaz ní bukhara olóńgbò rí muhammad ibn ismail nígbà wọ́n fẹ́ sọ bóòlù ẹ̀dá imam bukhari ti rí kan wọ́n ní imam bukhari rahimahullah ìyẹn muhammad ibn ismail sheikhun nahif nahif aljismi sheikhu kan ni tó gbẹ ìsẹ̀ni tó lára lẹ́yìn sábẹ́ tọ̀wé kò ga wọ́lá abilkọ́sìr kìí sì séyàn kúkúrú eléyìí jọ́rọ̀ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ méjìdínlógún tá a la fẹ́ sọ nípa Imam Bukhari eléyìí amẹnuborúkọ wọn lórúkọ wọn ni kíni Muhammad Ismail lè kọ bàbá wọn ẹ sókí mbẹ òun ni pé bàbá wọn ti jáde láyé wọn dẹ̀ ti wà lọ́mọdé ìyá wọn lọ padà tọ́ wọn ẹ̀rí ìyá wọn tún wá ní ẹrú sí Ọlọ́run kódà Ọlọ́run fún wọn ní karomẹt nípa kójú ọmọ wọn lọ wọ́n sì bẹ̀ lọ́hùn títí fá ọlọ́hùn sì padà dojú rẹ̀ padà sọ lẹ́yìn náà ni pé a tún sọ nípa bóòlù ẹ̀dá ìmọ̀ bùkọ́rí ṣe rí àjọ yẹ wá wípé ṣéèkù kan ni wọ́n ṣe pé wọ́n bẹ lára wò sanra ọ̀lẹ́yìn sọ fi sáwéé kó ga wọ́n lé abẹ́lẹ́ kan sí ìrùkù dẹ́kúrú ìyẹn jọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ kejì bóòlù ni wọ́n ṣe bí ìmọ̀ bùkọ́rí ìlú òun ọ̀bí imam bukhari rahimahullah ta'ala ìyẹn muhammad bin ismail wọ́n bí síbi tó ń pè ní bukhara bukhara yìí ó jẹ́ ìlú tó gbajúmọ̀ ní khurasan wọ́n ní ìlú àtijọ́ ni tó sì jẹ́ ìlú tó dáa nínú àwọn ìlú tí ń bẹ ní wàrà inahab lẹ́yìn odò wọ́n ní capital city bẹ̀ wọ́n ní ó jẹ́ capital city asamaniyin wọ́n ní ṣáájú ṣáájú kó tó di pé Islam wọnú ìlú yẹn kódà wọ́n lẹ́nu àwọn àfa àpò àwọn àfa òǹkọ̀tàn pípẹ́ àwọn mùsùlùmí wọnú ìlú yẹn fi khilafati Bani Umayya lásìkò ìṣèjọba Bani Umayya òun ni wọ́n wọnú ìlú yẹn Al-Hafiz rahimahullahu ta'ala ó ní wọ́n bí Imam Bukhari rahimahullah ní ọjọ́ Jumaa lẹ́yìn irun lẹ́yìn ìgbà kan kírun tẹ́ńjọ́ júmọ́ irun àsùbà wọ́n ní ọjọ́ kẹtàlá nínú oṣù Shawwal one ninety four wọ́n bí ní ọjọ́ kẹtàlá nínú oṣù Shawwal one ninety four níbi tó ń pè ní Bukhara. alimusani rukunu ati wọ́n ní sẹ rí déètì tó wù sọ yìí Imam Bukhari gangan ẹ́ ọlọ́run gẹ́gẹ́ ló mú jáde fóun báyìí bí kọ́sì àbíyì pẹ̀lú rẹ́sìn bàbá rẹ̀ pé ìwé ọjọ́ ìlú bàbá mi tọkọ níjọ́ tó bí mi. a ní wọ́n bí wọn ní kíni o ṣàwálì ní kíni o thirteen ṣàwálì ẹ́ one ninety four ìyẹn jọ́rọ̀ kejì ọ̀rọ̀ kẹta bóò ni Imam Bukhari ti bẹ̀rẹ̀ sí ní wámọ̀ àti wípé. bóò ni àgbìyànlé rẹ ti lágbára níbi ìwámọ̀ yẹn ẹ̀rí wọn ní akọ́kọ́ náà kò sí wípé ìpínlẹ̀ Imam dà ìpínlẹ̀ rẹ̀ dà òun ló jẹ́ kó tètè jí ní kùtù hàì láti máa wá kí ló fà á sọ pé bàbá ọ wà nù àwọn àgbàlagbà nílò Bukhara àti pé ìyá rẹ̀ gan kọ́ minal abidati salihat ọwọ́ àná àwọn ẹni tó bá ń ṣèjọsìn tó jẹ́ níire kódà àwọn aláfàkẹ́ àwọn àfa sọ báyìí pé Imam Bukhari ó dàgbà fi hijril mọ̀ ńbẹ̀ ló ti á dàgbà sí ó tún wá mu ọyàn ọlá ọwọ́ ajá yẹn lórí ọyàn dáadáa báyìí. alikọsibu bagdadi rahimahullahu ta'ala ọlọ́wọ́lá tó dàbí jaafar muhammad bunabi hasim aliwarra anahwi olùmọ̀sọ fún abi abdullah muhammad bin ismail alibukhari olùkẹ́dì bíi léèrè aliwarra kù yìí òun lẹ́yìn tí máa ń bá tí máa ń bá ìmáàmù kọ àwọn ahadith olùkẹ́gẹ́ lòun kẹ́dì bíi ìmáàmù bukhari léèrè pípé. كيف كان بدء amrika في طلب الحديث؟ bóòlù ti bẹ̀rẹ̀ sí wá ìmọ̀ hadith yẹn gan wọ́n fẹ́ mọ̀ wọ́n nígbà tí wọ́n ń bùkọ́rí ọ̀dà wọn ó ní àkọ́kọ́ náà wọ́n fi nù mí ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run fi nù mí hifdol hadith ìmọ̀ hadith sórí ọlọ́run ní kọ́ rọ̀ lọ́rùn ó ní kódà ńgbà tó ń fi ha sórí yẹn. òun wà nínú katab ilé kéwu ilé kéwu abẹ́lé tó wá bí apá àlérè yìí pé ọmọdún mélòó ni òun gbà yẹn ọlọ́mọdún mẹ́wàá lòun gbà yẹn ten years òun ti ha ha hadith olóhùn tiẹ̀ kéré síbẹ̀ jèrè olóhùn wa kò nílé kéwu rọ̀lẹ́ yìí lẹ́yìn àlàǹsàrè òun máa ń lọ sí àdàkìlì ẹnìkan ní jẹ́bẹ̀ àtẹ̀ńtó yàtọ̀ sí i. wọ́n lẹ́nu yẹn wá ń ka hadithi fáwọn yẹn jọ kan afa aladesi ó ní ń ka hadithi fáwọn yẹn kan jọ kan wọ́n wá sọ pé àni Zubair Ibrahim ó ní mo wá lóhùn pé ya aba fulani ìwọ bàbá alágbájá tó ń kọ́ yẹn ládesi inna aba Zubair bàbá Zubair tó wú yẹn kọ́ Ibrahim o ọ̀ya òye sí dáadáa o. ó ní bàbá yẹn ti jágbe mọ́hùn nìyẹn ó wa jágbe mọ́hùn òun wá sọ fún wípé ọ̀dà padà sí pinlẹ̀ tọ́ba yẹn pọ́rọ̀ mi ọ̀dọ́ lójú tọ́ba yẹn pé pinlẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n làbá yẹn bá wọlé ọba wo tíra yẹn yóò jáde báyìí Imam Bukhari gẹ́gẹ́ ní pìtàn yín fẹ́ni tí ń bá kọ tíra ọ̀ tí ń bá kọ hadith fọlọ́wọ́ sọ fún mi wípé ọ̀dà kẹ́fà wú ẹ̀yà gùlà tó bá jásí pé Abu Zubairu kò gbẹgbẹ wá lọ́dọ̀ Ibrahim ọdà bó ló ti wá rí ó ní mo wá dá lóyún Imam Bukhari ni mo wá dá fáyín lóhùn pé ó wà Zubairu bunu Adi Zubairu ọmọ Adi yìí ni kì í ṣe Abu ọmọ Adi yìí ló gbẹgbẹ lọ́dọ̀ Ibrahim ó ní bàbá yẹn ti gbàmọ yẹn lọ́dọ̀ òun nìyẹn ọwọ àparí tíra rẹ ti ń kọ. ọba sọ báyìí pé a ọmọ yìí sọ ti wo tíra déédéé bó ti sọ yẹn gan lórí ẹ̀rí wọ́n nínú àwọn yẹn tó wá pẹ̀lú ìmọ̀ bùkọ́rí wọ́n á béèrè lọ́dún tó dé sí ọ̀rọ̀ padà fún àfa aládé ni tó gbọ́rọ̀ síra wọn ni ọdọmọdún mélòó àfa ni ńlá yẹn. àfa nígbà tí mo wá di ìka ọmọ wa ẹ̀rí nígbà tó ń di sixteen àwọn ọdún mẹ́rìndínlógún ó lóun wá ha kìtàbù ibn Mubarak afáàládé àti tíra wákẹ́yà ó lóun sì tún mọ gbogbo ọ̀rọ̀ wọn pátápátá òun mọ̀ lórí nígbà tó ń di kíni o sixteen sixteen years. ó ní lẹ́yìn ìgbà yẹn òun tó wá jáde pẹ̀lú ìyá òun <clears throat> àtàlákùnrin òun tó ń pè ní Ahmed lọ sí Makkah pé káwọn lọ sí hajj àwọn wà ní sixteen gbà yẹn wọn nígbà tó ń wá sí hajj ó ní arákùnrin òun nìkan lọ padà yẹn Ahmed ló mú ìyá padà wálé tí àwọn kan fi mahram ya lọ àfi sẹ̀rí ọgbà wa láàyè kóbìnrin ṣe kíni o kó sí ìrìn àjò láì ní sí mahram ẹ̀ bọ́yọ̀ ọkọ ẹ̀ ọmọ ẹ̀ tó ti dàgbà àbẹ́gbọ́n ẹ̀ àbábòrò ẹ̀ àbẹ́bàbẹ́ ẹ̀rí ó ní Ahmed lọ́wọ́ àti kíni o ló mú màmá padà ó lóun wọ́n yín tó wọn wọn ọ̀tẹ̀lé yà láti máa wá ìmọ̀ hadith ó nígbà tó ń wá pé ọmọ eighteen years ọdún méjìlélógún ó lóun bẹ̀rẹ̀ sí ní ṣe tíra tó ń pè ní kọ̀dọ́yà sọ̀hábẹ́tì wọ̀tàbíìn kọ̀dọ́yà bí àwọn isu àbí àwọn ìṣẹ̀lẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ ń pa àwọn sọ̀hábà àtàwọn tàbíìn àtàwọn ọ̀rọ̀ wọn ó ní eléyàn ṣe déédéé ayyam Ubaydillah ibn Musa ó lóun di ọmọ eighteen yẹn lòun tún ṣe tíra tó ń pè ní àtàrí wọn nígbà tó wọn kọ tíra yẹn òun kọ níbi sàárè òun sí Ọlọ́run sallallahu alayhi wa sallam ìlàyàlè lè mọtúmọrọ lóru tó ṣe yí pé òṣùpá làwọn fi ń rìn nà ẹrí ẹrí afáàtú wa ṣàlàyé pé ó kọ ó kọ ó kọ kẹkẹrẹ nínú tíra tàrí táwọn làwọn ti ń gbà yẹn àfi káwọn mọ̀tàn nìyẹn wọ́n ní tí ẹ bá ṣe yí pé àwọn kórìíra kí tíra yẹn gùn ni àwọn ọba kọ wírinwírin sí ṣùgbọ́n kò sí kọ̀ọ̀kan táwọn mọ̀tàn rẹ̀ yẹn tíra àwọn táwọn ṣe káwọn pè ní tariq nígbà tí wọ́n ti gíní o ọmọ ọdún mélòó eighteen years wọn náà mọ bí wọ́n ti ń sọjú orí ìtẹ àti tọmọ rẹ o abẹni tó súnmọ́ eighteen. ẹ̀rí àfàwọn alḥafiz zahabi látọ̀dọ̀ muhammad bin ó lóun dídì gbọ́ àbá abdullah muhammad bin ismail tó sọ fún ara rẹ̀ yìí pé òun máa ń lọ sọ́dọ̀ àwọn fòkàhà ní maruwa ó lóun dẹ̀ sì wà lọ́mẹ́kẹ́ lòun ti máa ń lọ bá wọn pé ẹ̀kọ́ mi lẹ́yìn àlàyé ẹ̀sùn olùdókòwò bá wá dọ́dọ̀ wọn olùjọ́ máa wá sí wọn láti sálámọ̀ sí wọn ọlọ́kan nu wọn tó jẹ́ mọ́ àdìb akọ́nilẹ́kọ̀ọ́ nínú àwọn èèyàn tó wà nílùú yẹn ọwọ́ abẹ́rẹ́ lọ́wọ́ òwe pẹ́ tó àbá àti ń kọ àdéhùn káàkiri mélòó lọ́kọ lónìí ọlọ́run wa ní ismail méjì wọ́n ní tóun dẹ́ gbàrú tóun gbà lérò ní pé àdéhùn ẹ̀yọ méjì náà lòún rí kọ lónìí wọ́n láwọn tó wà ń kalẹ̀ yẹn bá bú kàkàkàkàkà wọ́n ní àgbàlagbà kan sọ pé hàkù ẹ má fi ẹni rẹ́rìn pé àdéhùn méjì péré lórí ó ṣeé ṣe kóun náà padà fi rẹ́rìn jọ kan ẹ̀rí. àfàwa ó tún lóun dídì gbọ́ báyìí kọ́lóun gbọ́ ti sọ wípé òun wọlé tó fọmẹ́ìdì ike Imam Bukhari ní sọ bẹ́ẹ̀ pé òun wọlé tó àfa aládìsí tó ń pè ní alẹ́ fọmẹ́ìdì kọ́lóun sì wà lọ́mọ eighteen years nígbà yẹn. ó ní fanfa hadith kan wá ń ṣẹlẹ̀ láàrin àfa yẹn tẹlomi ó nígbà tí afa Hùmẹ́dì wá rí o ohun tí ó sọ náà ni pé ẹni tí ó parí ìjà dìde ọlọ́run wà ní etí nígbà yẹn náà ni o etí yẹ ẹni tí ó bá wọn yẹn ju awọ orí bẹ́ẹ̀ kò rí bí àdìsí yẹn ó ń tọ̀ ọ́n ti dé báyìí wọ́n ní fàárọ̀ dọ̀ àlẹ́yà wọ́n bá ti ọ̀rọ̀ sí wọn ó lóun wá dájọ́ fún Hùmẹ́dì fóun lọ́kọ̀ rẹ̀ lórí ẹni tí ó ń yapa rẹ̀ wọn tó bá ṣe yí pé ẹni tí ń yapa Ahmed ìjọ yẹn tó bá kọ̀ǹtínù lórí ìyapa yẹn ni tó sì kú lórí bẹ́ẹ̀ yóò sì kú sípò kèfèrí tọ́rọ́ àkídà ni wọ́n jiyàn sí ìjọ yẹn. wọ́n sọ pé àfa Ahmed lọ́kọ̀ rẹ̀ àfa àkejì ọkọ̀ rẹ̀. tó bá lóhùn ọ̀gbá ni tó sì kú sórí bẹ́ẹ̀ ó dẹ̀ sì máa kú sípò kíni o sípò kèfèrí torí ohun tó ní ti tọ́rọ́ àkídà ìkànnì yẹn wọ́n ní bákìrì láàyò wọ́n la kọ́ nípa Imam Bukhari lójú ọ̀nà Muhammad bin Yusuf al-Faryabi ó nígbà táwọn fi ń kọ́ hadith lọ́dọ̀ rẹ̀ ó ní onírùn kẹ̀kẹ́ lágbọ́n ètò wọn rẹ̀ ní kókò ti tẹ̀ kiri o kò tí ì dàgbà kò sí irun lágbọ́n rẹ̀ wọ́n làwọn wá padà wá wò pé ẹjẹ́ awókú béèrè pé afá ọdún mélòó ni yín náà wọ́n làwọn afá sọ pé seventeen péré náà. ẹ̀rí pé ọmọ ọdún mẹ́tàdínlógún lòun. Abubakar ibùnùmùnìyàn olóhùn gbọ́ Bukhari rahimahullah ti ń dìde sọ wípé òun wà lọ́dọ̀ Ahmad ibn gbọ́ àti bàbá òun. ó ní Abu wá kọjá lórí aráàfin kan ti nǹkan yẹn mọ́ lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta onígbà ọ̀dẹ lẹ́ẹ̀kẹta ẹni yẹn bá dákẹ́ ọba bèrè pé tani sọ pé kóun máa tún wí yẹn àgbẹ̀kẹ́ ẹ ẹ ẹ nǹkan tó wí nílẹ̀ lè báyìí tú àdìgbò wí nílẹ̀ lè báyìí tú tún wí lẹ́ẹ̀kẹ́ni àfáà tún wí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta gbọ́dẹ lẹ́ẹ̀kẹta àfáà ni kálẹ́lẹ́ nìna àwọn bá ní Ibn Ismail ọ àfáà ni huwa kàmákọ́ọ̀lì bó ṣe rí náà ló wí ni mo sì ń sọ ni wàhálù ẹ̀yà àhà ọ ẹ̀ sọ bó ṣe rí yẹn ìnà àhàdà yẹn fi ru yẹn ọmọ rọ́jù lẹ̀ ọ̀rẹ́ nìyí máa dèèyàn pàtàkì lọ́la ọ̀rọ̀ kẹrin nínú ohun tá a sọ nípa ìmọ̀ Bukhari òun náà ní àwọn rìhìláàtù àwọn ìrìn àjò rẹ̀ tó lọ sáwọn ìlú láti lọ́ọ́ hásúnà nàbì sallallahu alayhi wa sallam wọ́n ní ká má gbàgbé tá a bá sọ pé rẹ́sílà nínú àfẹ̀dẹ̀pẹ̀ àwọn àfa aládé òun náà ní ìrìn àjò tó ṣe pé túdẹ̀ǹtì máa jáde nítorí ẹ̀ láti lọ kọ́ hadith tàbí ọlọ́wẹ̀ isnet ọ̀rọ̀ méjì ni máa ń fa ìrìn àjò lè tọ́lá bí hadith láti wá hadith kan tàbí ọlọ́wẹ̀ isnet.

àwọn sọ̀hábà gan ni wọ́n jẹ́ kódìwà àwòkọ́sì wọ́n ní ẹjẹ́ àwọ̀ àfáà jágun Abdullah ọ̀dẹ́rìnrìn odidi oṣù kan gbáko. lẹ́tọ́lá bí àwọn olówó isnadi hadisi láti lọ wá yàní gíga àfitì hadisi kan ẹni tó dìídì gbọ́ kìíní yẹn gẹ̀gẹ̀ òun gan mọ́ fẹ́ lọ bá ó ti gbádìí tìyàn rẹ́dì tó ti gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwọn sọ̀hábà dáadáa ṣùgbẹ́ nìyẹn tí wọ́n gẹ̀gẹ̀ lọ gbọ́. Eri wọ́n ní látọ̀dọ̀ Abdullahi ibn Unais wọ́n ní wàhálà hádà orí eléyìí làwọn tàbí òun náà rìn tàbí yípo díẹ̀ bàbá jẹ́ sọ̀hábà àti ìbáṣe kíkọ́ pàdé ànẹ́bí ni torí pé tó jáde láyé báyìí ọ̀dọ́ ni ọ̀dẹ̀ ti gba Islam kọ́ pàdé nínú àwọn àìmọ́tì eh, tafsir àwọn àfọ̀n tafsir wa, ó ti di ọ̀dọ́ dáadáa tí ó ti tó bí ẹni tó ti lé lọ́dún mẹ́wàá sí bí ọdún bẹ́ẹ̀ lọ ó ipá náà rí jáde láyé ó ti jẹ́ gbogbo àìrí lásán náà ẹ̀rí. Abul Aliya rahimahullah ọlá àwọn máa ń gbọ́ ẹgbà wa ní Basra látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀tún látọ̀dọ̀ àwọn sàbí inú wo ò ní ọ̀rọ̀ yẹn ò tí ì yẹ rárá àwọn sàbẹ̀ òjíṣẹ́ ọlọ́run lọ síbò wọn lọ sí bàtúrọ̀ àádẹ́ ti gbọ́ àdéhìsì lọ́dọ̀ wọn báyìí ṣùgbọ́n ọmọ ní rìndọ̀ kò ní sì tẹ́ wa lọ́rùn tẹ̀ kí a sọ fún wọn parọ́ o wọn ní táàfin wa padà gun nǹkan lọ síbò lọ sí Màdínà a wà tún lọ gbọ́ kódà kejì ẹtún sọ̀dọ̀ àwọn sàbẹ̀ wọn làwọn ti gbọ́ àwọn máa ń gbọ́ ní bàtúrọ̀ nípa àwọn sàbẹ̀ òjíṣẹ́ ọlọ́run ìyẹn ni pé àwọn ọ̀gá agbọ́ àwọn sábẹ́ báyìí wọ́n wì ọmọ ẹ̀ náà rìbọ̀ nínú ọ̀wá ní tún dùn sí títí táfi wá tíráfù lọ sí Màdínà. àwọn adídì gan lọ gbọ́rọ̀ yẹn gangan mí ní àfiwá ìhìm lẹ́nu àwọn kíni ọ àwọn sọ̀hábà yẹn gangan. ṣùgbọ́n o ṣéun táwọn afáwà tún fi kọ́ alẹ́ kọ́ ni pé nínú ẹ̀kọ́ ká tó sìnrìn àjò ẹni tó bá fẹ́ tíráfù lọ kéwú ọ gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ṣéwùlù rẹ̀ náà ìlú rẹ̀ àwọn tí wọ́n bá kọjá àfa ń bẹ́ ẹgẹ́ bá a ṣe ròyìn mọ́mù bùkọ́rí ẹni bá pé bàbá rẹ̀ àfa ni àwọn tó sì ń kí ó lọ́dọ̀ wọn náà wà dáadáa. àkọ́kọ́ bẹ̀rẹ̀ kí ó lọ́dọ̀ ọ̀sùn yóò kú bẹ́lẹ̀dì àwọn àfa àlú ẹ̀ àkọ́kọ́ kí ó lọ́dọ̀ wọn akọ àdìsí lọ́dọ̀ wọn. tó bá ti wá parí àdìsí lọ́dọ̀ wọn tán á sáfù lọ sáwọn ìlú mi tó ṣe wípé yóò lọ ṣe àfètèwí lọ́dọ̀ àwọn àfa tí ó fètè kù wọn létè dáadáa tí ó béèrè pé ṣé báyìí ní báyìí à ń gbọ́ nǹkan báyìí síbẹ̀ náà ni kí lè fẹ́ sọ fún wa ń pa nǹkan báyìí. wọ́n ní ká má gbàgbé Imam Bukhari rahimahullah àwọn àáfàá tí wọ́n wà ní Bukhara lọ́kọ́kọ́ kí lọ́dọ̀ wọn àtàwọn àgbà àáfàá aládìs wọ́n lọ gbọ́ hadith lọ́dọ̀ Muhammad ibn Sallam alibaikandi àti Abdullahi ibn Muhammad alimusnadi àti Ibrahim ibn al-Ash'as gbogbo àwọn èèyàn àwọn ará Bukhara ni. ó ti kádìsì lọ́dọ̀ ọ̀hún kó tó di kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n lákọ̀ọ́kọ́ ìrìn àjò rẹ̀ tí ọ̀kọ̀ọ̀kọ́ ṣe ọ̀sẹ̀lẹ̀ ní kíni o two ten ọjọ́ orí ìmọ̀ọ́mù wà ní sixteen níbo lọ jáde lọ tó mú ya rẹ lọ sí hajj àtọmọ tawi yẹn tí yẹn pẹ̀lú tóun bẹ̀rẹ̀ sí ní wámọ̀ wọ́n hadith lẹ́nu àwọn àfáà ní wọ́n nínú àwọn tó kíw lọ́dọ̀ wọn òun ni alimami abul walid ahmed ibn azraqi àti abdullahi ibn yazid àti ismail ibn salim sa'id àti abubakar ibn abdullahi ibn zubair àti alamu alhumaydi wọ́n lẹ́yìn ìgbà yẹn ń gbọ́ kíw lọ́dọ̀ àwọn afáàmọ́ káàdé ọdún kọrí mọ̀dínà wọ́n ló débẹ̀ yẹn ní two twelve ìjìrí ìyá wọ́n nígbà yẹn imam bukhari ti dọ́mọ eighteen years nígbà yẹn ẹ̀rí àgbà yẹn ní òtí ìtó bẹ́ẹ̀ náà wọ́n ní làwọn tí wọ́n ké lọ́dọ̀ wọn nígbà àwọn dé Madina wọ́n ké lọ́dọ̀ Ibrahim bin al-Munzir àti Mutarrif bin Abdullah Ibrahim bin Hamza àti Abu Thabit Muhammad bin Ubaydillah àti Abdulaziz bin Abdullah al-Uwaisi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n nígbà tá a bá tún kéwú mẹ́ẹ̀ ó tún kọrí sí Basra ẹ̀rí wọ́n ní kódà Basra yẹn mẹ́rin làfáà lọ bẹ̀ láti lọ kéwú wọ́n náà wọn tó sáǹfà ńlọ́dọ̀ wọn ni Abul Asim nabil àti Safwan bin Isa àti budayl ibn sábìt al-mahdar àti harma ibn amara àti afan ibn muslim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tó wà ní afáàbá tó travel lọ sí kúfà láti lọ kéwú ẹ̀rí pa àfáà yẹn ti sẹ́kẹ́ tó buhari mọ̀ buhari tó dákọ̀ kì ṣeré o wọ́n tún lọ kúfà wọ́n ní kódà kúfà tí wọ́n lọ láì ní iye ìgbà nínú àwọn gbajúmọ̀ náà àwọn àfáà tó wọn ní kúfà wọn ni abdullahi ibn musa abu na'im ibn yaqub ismail ibn abbad hasan ibn rabi khalid ibn mujalid sa'id ibn hafs wọ́n ní kódà wọ́n tún lọ sí bagidada tó jẹ́ asima khilafa nílùú ìjọba nígbà yẹn wọ́n nínú àwọn àfa bagidad tí imam bukhari kí ó lọ́dọ̀ wọn òní imam ahlu sunna wa imam ahmed rahimahullahu ta'ala ní bagidada imam bukhari sàdísì lọ́dọ̀ ẹ̀ àti muhammad bin ayinsa asọ̀bàg àti muhammad bin sa'iq. àti ṣùrẹ́ bọ́nù nùhàmán nígbà tó wá Imam Bukari sọ ní nígbà tó kẹ́yìn lé lẹ́yìn ẹjẹ́ ìrìn àjò rẹ̀ kejì sí Imam Ahmed ta'ala Imam Ahmed wa ń sọ fún fi wa alami nínú àti ìbànújẹ́ dùn ọkàn kí ni Imam sọ fún sọ fún tẹ̀tìrúkù lè àìlmọ̀ wọ̀n nẹ́ẹ̀sà ọfẹ́ fi mọ́lẹ̀ àtàwọn èèyàn wọ́n tẹ̀sírú ìlà Khurasan àwọn afẹ́ máa lọ sí Khurasan kíkà sí lùmọ̀ ní bàgídádà ẹ̀rí wọ́n ní inú rìn àjò tí Imam Bukhari tún ṣe wọ́n tún lọ sílẹ̀ Sham wọ́n tún kéré lọ́dọ̀ Yusuf al-Faryabi àti abi Ishaq ibn Ibrahim àti Adam ibn abi Iyas àti abil Yaman al-Hakam ibn Nafi' àti haiwa bọ́nà ṣọ́ráì wọ́n là fáwọn tún tíráfù lọ sílẹ̀ mọ́sárì ẹ̀rí pé nǹkan bẹ àtijọ́ àfọ ọ̀rọ̀run bí àwọn oníṣòwò ẹnìkan sọ ọjọ́ kan ní gbogbo olóhùn ti fẹ́ dérí àfi mọ́ká nìkan lọ owó ò tí ì dérí àti mọ̀dínà ọ̀rẹ́ ti wá lọ mo rò bó ti padà lọ alihamudulila ẹ̀rí wọ́n yà fáwọn tún tíráfù lọ sí kíni o ilẹ̀ mọ́sárì ó kí lọ́dọ̀ Usman ibn Sa'id àti Sa'id ibn Abi Maryam Abdullahi ibn Salih Ahmad ibn Salih àti Ahmad ibn Shabib wọ́n lọ fáwọn tó tíráfù lọ sí Jẹ̀zíra ibi tó ń pè ní Algeria wọ́n tún lọ síbẹ̀ ẹ̀rí àti Khurasan àti gbogbo àwọn agbègbè rẹ̀ ní Marwa Balak ìlú yẹn pọ̀ wọ́n ní sẹ́wárí Bukhara tó jẹ́ lu wọn àti Samarkand tí ò jìnà sí níbẹ̀ yẹn ààyè wọn tẹ̀lé lẹ́yìn wọn kéwú láwọn gbogbo àwọn ààyè wọn yẹn náà wọ́n ní àfàwà Al-Khatib Al-Baghdadi ó ní Imam Bukhari ó tíráfù lọ́sọ́dọ̀ àwọn afọ aládìsí nílùú káàkiri kódà ó tún kọ́ nílùú Khurasan àtàwọn ìlú Iraq àti Hijaz àti Sham kódà ó lọ Baghdad láì níye ìgbà ẹ̀rí wọ́n ní ìsàkólé kan <clears throat> àkólé kan ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ọba tí ó fi pàtàkì Imam Bukhari òun ló ṣe ń rọrùn fún un tó fi rí ọ̀nà àbáyọ torí mo tán ṣe yìí kò rọrùn o ṣé wàá ipá lọ́run ti ro dáadáa ròyìn látàárọ̀ ọjọ́ wa òun ló dẹ̀ jẹ́ káwọn nǹkan tó jẹ́ sòrò yẹn kọ́ dẹ̀ fún ni wọ́n fi lágbára àti ṣe àwọn ìrìn àjò tó gùn yẹn wọ́n ní pẹ̀lú sábàbí yẹn ó wá jẹ́ káwọn àfa Imam Bukhari pọ̀ débi pé wọ́n fẹ́ gbẹ̀rún one thousand àfa ẹlòmíì ò lè kà àfa kan tó ní one thousand alufa àwọn Imam Bukhari ni ẹ̀rí rahimahullah ẹ̀rí wọ́n níyẹn lọ́fà ló fi já sí pé àwọn yẹn fi fìdí ẹ̀ múlẹ̀ fún hàn aṣáájú ni Imam Bukhari kódà ká sì gbé síwájú eléyẹn nǹkan tó yá ni ẹ̀rí sábà fẹ́ sọ nípa àwọn àfa àwọn ọ̀rọ̀ karùn-ún wọn kí wọ́n lọ́dọ̀ wọn. Jafar ibn Muhammad al-Qattan ó ni mo gbọ́ Imam Bukhari ti ń sọ wípé nkàdísì nkàdísì mo kọ hadísì lọ́dọ̀ àwọn àfa ẹgbẹ̀rún wọ́n ziyada kódà ọjà ẹgbẹ̀rún lọ pé àfa mi ní àfa méjì tí mo kọ hadísì lọ́dọ̀ rẹ̀ ó jẹ ẹgbẹ̀rún lọ. ó ní kódà wọlé sàáyìn di hadísùn kò sádìsì kankan lọ́dọ̀ mi. ilẹ̀ azukura isnada àfi kí n rántí àfìsí rẹ̀ pé ta ń kọ́ mi. ìní gbèsè ra wọn pé àfa àsàlẹ̀ odò lélẹ́yìí àfa òkè odò lélẹ́yìí yìí má àfa àtọ́kọ́ mi. muhammadu bin abu hatim olóhùn dídí gbẹgbẹ wáyé látọ̀dọ̀ buhari gẹ́gẹ́ hadisi àwọn one thousand eight. osinu sínú wọn gbogbo àwọn tí mo ní mo kọ àdìsí lọdọ wọn aladisi aládìsí ni wọ́n tí wọ́n mọ̀ nípa àdìsí. kódà wọn nínú ọ̀rọ̀ mi ó lóun òkè ó lọ́dọ̀ kankan àyàfi lọ́dọ̀ ẹni tí bá ń sọ wípé àlè ìmọ̀ọ́nù kò lóun wà àmàlù. ẹ̀rí ẹlòmíín sì ń kéwu jẹ káàkiri tó bá ké díẹ̀ lọ́dọ̀ ẹ̀ buhari ọmọ yín sá yóò tún ké díẹ̀ lọ́dọ̀ oníkìtìpà. mọ́ǹbù kọ́rí àwọn fìdí ẹ̀ múlẹ̀ yìí ké gbogbo àwọn àfẹ ẹgbẹ̀rún àtọgọ́rin ni gbogbo wọn pátá àfa alákìídà ni wọn gbogbo àwọn tí wọn nígbàgbọ́ nípa pé irun tí ń jẹ́ gbàgbọ́ o ọ̀rọ̀ ni o ìṣe ni o yóò máa lé sí pẹ̀lú tẹ̀lé yóò sì máa dínkù pẹ̀lú yàfa àwọn ẹni tí wọn kọ́ òun kéwù nìyẹn ìyẹn ni pé àwọn àfa alákìídà sámsám wọn ní àfa àwọn hafiz wọn ní àwọn òpele márùn la lè sọ wípé Imam Bukhari kéwù lọ́dọ̀ wọn. ìbẹ́ ọ wọn ẹni tó ṣe pé àdásà wa ni tàbíàìn ìgbà tó fẹ́ kọ́ ìmọ̀ Bukhari ní kéwú tó fẹ́ kọ́ ní hadith yóò pé sọ́ra àdìsí ẹni ó kí ó lọ́dọ̀ mi wọn nínú wọn ni Muhammad ibn Abdullahi al-Ansari ti ń sọ fún pé àdásà wo ọba sọ̀rọ̀ pé ani pé tí mo ani na ti ṣe kí ni ọ ọ ti tó tọ́ba kọ̀ kejì òun làwọn ẹni tó ìpele kejì òun làwọn ẹni tó ṣe yí pé wọ́n wà ní àsìkò àwọn tàbíìn àwọn ẹni tí wọ́n bùkọ́rí tún kíw lọ́dọ̀ pé tí wọ́n bá àwọn tàbíìn náà lásìkò àwọn ẹni tí wọ́n kíw lọ́dọ̀ sáadé ṣùgbọ́n wọn ò kàn gbọ́ hadith lọ́dọ̀ àwọn ẹni tó ṣe gbẹ̀mí nínú àwọn tàbíìn ni wọ́n ní bíi adam bùnú àbí iyas àti àbí mushir abdullah ala bùnú ìpele kẹta wọn láwọn yẹn ni wọn wà níwọ̀ntúnwọ̀nsì láàrin àwọn àfa àti Bukhari kí ó lọ́dọ̀ wọn àwọn yẹn ò pàdé àwọn tàbíyìn ṣùgbọ́n wọ́n kéwú lọ́dọ̀ àwọn àgbàlagbà nínú àwọn tó kéwú lọ́dọ̀ àwọn ẹni tó kéwú lọ́dọ̀ ẹni tí wọ́n gbà látọ̀dọ̀ àní sọ̀tẹ́lẹ̀m yẹn ni pé tàbíyìn tàbíyìn àwọn àgbà tàbíyìn tàbíyìn àwọn àgbàlagbà nínú àwọn ẹni tí wọ́n kéwú lọ́dọ̀ ẹni tó kéwú lọ́dọ̀ àwọn sàbí táwọn sàbí kéwú lọ́dọ̀ àlẹ́ wọn nínú àwọn ènìyàn wọn ni Sulaiman ibn Harb ìpele kẹrin òun làwọn tó ṣe yí pé Imam Bukhari tún kéwú lọ́dọ̀ àwọn tó ṣe pé akẹgbẹ́jọ tún jọ ni wọn wọn lè lómi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọbẹ wọn jọ jẹ zuma láǹtọ tọ ẹ mọ pé njọ kẹnẹ tí wọn kọ wa lọ lé o ó dàbí yẹn jọ jáde sanẹwi ẹlòmíọ wọlé ní parí táàmù àkọ́kọ́ ẹlòmíín jọ ni wọ́n sì ti ń fi kọ́lẹ̀ tí wọ́n sì fẹ́ bẹ̀rẹ̀ lè kí ó lòun ti ṣe kíni o ló ti fi kọ́lẹ̀. àwọn tó ṣe wípé wọ́n gbọ́ hadisi ṣáájú ẹ̀ díẹ̀ ṣùgbọ́n akẹgbẹ́jọ ni wọ́n nọ́ọ̀mù kọ́rí kékeré lọ́dọ̀ wọn nínú wọn ni Muhammad bin Yahya azahali àti Abi Hatim arrozi ìpele karùn-ún òun làyẹn tó ṣe wípé àlè fún wọn ní stúdẹ̀ǹtì rẹ̀ akẹ́kọ̀ọ́ nọ́ọ̀mù kọ́rí kékeré lọ́dọ̀ àwọn eléyàn náà yáni nínú ọjọ́ orí àbí isnad wọ́n lọ gbọ́ hadith lọ́dọ̀ lil fa'ida bírò abdullahi ibn hamad al-amili àti abdullahi ibn abil aasi al-khawarazmi ọ̀rọ̀ kẹfà ṣùgbọ́n ní parí eléyẹn wọ́n ní mọ́ bukhari tiẹ̀ ti sọ tẹ́lẹ̀ wípé la yakunu lil muhaddith kamilan àfa aládìsí ò lè jẹ́ni tó pé hatta yaktuba amma fawqahu tí ó fi kọ hadith lọ́dọ̀ ẹni tó jù lọ ẹ àtẹni tó dàbí rẹ̀ àtẹni tó kéré sí. àwa rí i pé àti Imam Bukhari ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí àwọn náà ló tún padà tẹ́lẹ̀ lórí àti wọ́n pé nímọ̀ tó tọ́ wọ́n kí lọ́dọ̀ ẹni ó wọn lọ wọ́n kí lọ́dọ̀ ẹgbẹ́ wọn àtẹni tó ṣe kí ni ó kéré sí wọn. ọ̀rọ̀ kẹfà nínú ọ̀rọ̀ méjìlélógún tá a la fẹ́ mẹ́nu bà nípa wọn òun ni ìráyé sáà Imam Bukhari ìgbà àwọn àfáà wa lẹ́ẹ̀kan náà wọ́n máa ń nímọ̀ wọ́n á ti tún máa lò òun ni ìmú ayé ní kékeré àìwáyé mọ́yà wọn àti ìlàsàjẹ wọn èsì pé ìsàlẹ̀ jẹ́ o ẹni pé kéèyàn sọ ohun téèyàn ó kì bẹ́ẹ̀ lò Muhammad bin Abi Hatim yaani ibn al-Mujahid ó láti bí ọgọ́ta ọdún sẹ́yìn afáàní dàgbà ni o ó ní mi rí láti ọgọ́ta ọdún sẹ́yìn áfíríkà ẹni tó lágbọ̀ọ́yé tó tún lásàjẹ́ tó sì ráyé sá tó Muhammadu bin Ismail al-Bukhari òun ti ń ráàfà o Bukhari lòun fi sàkọ́kọ́ nínú àgbọ́yé nínú lásàjẹ́ nínú ráyé sá Muhammadu bin Abi Hatim ó ní àbá abdullahi yẹn mọ́ ń Bukhari ó ní yóò sì dọ̀sán báyìí àfa ò ní jẹ àfa ò ní ti jẹ kankan rárá wọ́n ní mo ti máa ń jẹ nígbà mi òun náà ní lọ́sàtù kí la sọ pa gbọ́ sí sọ́dà bíi ìdáhà ń pè pẹrẹ fútù dáhà máa ń jẹ yẹn méjì rẹ̀ péré òun làǹfààní àdẹ́sì máa jẹ tàbí mẹ́ta wọ́n ní kódà.

ó lóun kẹ́ẹ̀dí gbọ́ Muhammad bin Kharras tọ́sọ pé òun gbọ́ Ahmad bin Hafs wọlé Ismail tó jẹ́ bàbá Imam Bukhari nígbà tó fẹ́ kú bàbá tó bí Imam ta'ala ó wọlé tí nígbà tó fẹ́ kú ó aṣọ báyìí pé kí n mọ kan nínú dúkìá mi haram lè rí inú gbogbo dúkìá mi tí mo ní tọ́pọ̀ yìí o mi ì mọ díríhàmù ẹ̀yọ̀ kan báyìí tó jẹ́ wọ̀. kódà ìmọ̀ díríhàmù kan tó ṣe kó rí jù àlè ní haram àlè ní halal nínú dúkìá mi. kódà wọ́n ròyìn mọ́ Bukhari níbi táyọ̀ jẹ́ nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n nígbà tí bàbá rẹ̀ ó fi jáde láyé ó fi dúkìá tọ́pọ̀ lẹ̀ ọwọ́ afẹ́ nìkan pé káwọn ọjọ́ fi ṣe mọ̀dọ́rọ́ bá gbèsè bá wọnú ẹ̀ àwọn yẹn bá tún gba ìmọ̀ọ́mù nímọ̀ràn yìí pé ó ti kọ̀wé sí ẹni tọ́já láṣẹ ó hẹ́pẹ̀ ó ní à òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ tóun bá ṣe bẹ́ẹ̀ wọ́n á ní tẹ̀mẹ́ nkankan lọ́dọ̀ òun òun ò sì fẹ́ ta ẹ̀sìn òun nítorí ayé òun torí bí òun máa dá owó yẹn padà nígbà gbèsè wọ ọwọ́ ọlọ́run padà òun máa dá padà ní tẹ́tẹ́ ndéré hàm wọ́n ní gbogbo owó tá a sọ pé ìmọ̀ọ́mù padà ṣe kí tí ọ̀padà ní nǹkan kan mọ́. ó ní kódà ìmọ̀ bùkọ́rí gan ẹ̀dí ti sọ yìí pé ìta nǹkan kan rí ìyẹn ni pé ìkàyàdá ń ta nǹkan kan fúnra ara mi rí àbí ń ra nǹkan kan fúnra ara mi rí èmi dé mo lè pààyàn láti ẹgbẹ́ ọba ń ta kọ́ra fún mi àbí kọ́ta fún mi wọ́n á ní kí ló dé ìmọ̀ mọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní torí àlésí máa ń wọ títà rírà àdínkù máa ń wọ èrú máa ń wọ nítorí ẹ lòun fi fìtì ẹrí èdè kò le tó bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn àfa wa wọ́n máa ń fi nǹkan tó ṣe wípé nítorí gáyà tẹ́kọ̀ọ́ àwọn bí ti bẹ̀rù ọlọ́run ọba wọn dé nǹkan tí ò burú wọn ò fi lẹ̀ láti máa fi sọ́ra fún un tó burú ẹ ọ̀kọ́ wa nú àkọọ́lẹ̀ yìí pé èyàn ò lè dépò ẹni tí ń páyà ọlọ́run tó fi já sí pé ohun tí ò burú èyàn ó fi lẹ̀ láti lè máa fi sọ́ra fún tó ṣe kí ni ọ ohun tó burú ṣé pé kéèyàn sówó jẹ́ haram ṣùgbọ́n wọ́n ní ohun táwọn ń sọ́ra fún ni pé èlé ọwọ́ àdínkù ọwọ́ dàrúdàpọ̀ ọwọ́ níbi tí zohdo tiwọn àti wàrà wọn tó dé rahimahullahu ta'ala. Uh, tọ̀ nínú kẹ́kẹ́ wọn tún ròyìn pa wọn al-Khatib al-Baghdadi ọ̀nà Umar bin eh, Hafs al-Ashqar wọn làwọn wà pẹ̀lú Muhammad bin eh, Ismail al-Bukhari ní Basra níjọ́ kan àwọn ń kọ hadithi lọ́dọ̀ àfa wọn làwọn ò bá rí àfa àfa àwọn ọjọ́ bíi mélòó kan àwọn bá bẹ̀rẹ̀ sí ní wá àfa káàkiri àwọn wá kí wọ́n ní báwọn ṣe rí àfa nìyẹn fi báyìí tì nínú ilé kan wàhùn àwọn rí ẹ̀ tí ò sẹ́ ní òhò ni wọ́n là fa wa gbogbo ohun tó wà lọ́dọ̀ rẹ ti tán pátápátá ẹ̀rí báwọn afáwa ti lò gbèsè ayé nìyẹn gbogbo ohun tí ń bẹ lọ́dọ̀ ẹ ti ṣe kí ni o ó ti tán yányán ọ̀hásìn kankan pẹ̀lú ẹ̀ mọ́ tó. wọn làwọn bá sàṣàrò àwọn táwọn fẹ́ kí àdìsí pé àfọ̀ọ́sá gbọ́dọ̀ jókòó golodo kọ́ máa káwọn aládìsí àwọn bá sàṣàrò àwọn bá kówó jọ àwọn wá fi ra sọ fáàfà àwọn dá sọ fáàfà wọn nígbà yẹn làfà wa jáde ní àwọn àdìsí o ìgbésí ayé táwọn àfà wa máa ń lò lórí sí

ó ní wọ́n pe muhammadu Ismail wọ́n pe lọ sí bustani oko eh, apá kan náà àwọn èèyàn rẹ̀ di àsìkò àyílà kírun fún ọ ó kírun àyílà fáwọn èèyàn ẹsùn wọn wípé nẹ́fìlà méjì ń bẹ ṣáájú àyílà wọ́n sì wá nu hadith ọmọ habibata alẹ́ kínraka méjì ṣáájú àyílà akínraka méjì lẹ́yìn o. lẹ́yìn àyílà ìgbà tó wá ká ilà fáwọn èèyàn tán àfa bá nẹ̀rọ pé òun fẹ́ ṣe tàtọ́wọ̀ òun náà fẹ́ ṣe nẹ́fìlà wọ́n ní bàbá àti fa ìrun tá a wé yegun nìyẹn ìgbà tá a fa àwọn apárí ọwọ́ á gbé aṣọ yẹn sókè báyìí zail yẹn ni pé etí aṣọ yẹn bíi léèsì kí ni ti máa ń bẹ níbi etí léèsì ọwọ́ agbá sọ ní sókè báyìí kò tí so yẹn ọwọ́ aṣọ fáwọn yẹn tó wà pẹ̀lú ẹ̀ yìí pé ó ń dòrò báwọn o ṣé orí kíní kan níbi aṣọ yìí àbò orí nkankan wọ́n nígbà tí wọ́n wo ibi aṣọ ni sùkánàlá bó ṣe di wípé agbọ́n ó ti ta àfáà lọ́nà mẹ́rìndínlógún sí mẹ́tàdínlógún ó ti sàmì ẹyọ kọ̀ọ̀kan ọjẹ́ níbi ọjẹ́ níbi ọwọ́ ajọ́ náà bíi mẹ́tàdínlógún. ẹ̀rí. débi pé wọ́n ló ti hú lára rẹ̀. kódà wọ́n ní kíní yẹn dẹ̀ ti hàn lára rẹ̀ báyìí ó gbúgbú ló tún gidi sáà. wọ́n lápá kan wọ́n wá sọ fáfá yìí pé ó ti jẹ́ tọ̀ ọ̀parun sí i nígbà tó kọ́kọ́ ta ọlá kọ̀ọ̀kan kó tó pé mẹ́tàdínlógún yìí afa níbẹ̀ ni mo wà nù súrà kan tí n ké lọ́wọ́ ni mo wá fẹ́ kí n parí súrà ni súrà wa kọ́kọ́ parí ló fi ń pé bí mẹ́tàdínlógún yìí ètìjọ ti àfa wa dé ni ẹ rí wọ́n léèyàn ti fẹ́rẹ́ jáde tipẹ́tipẹ́ ìkànnì yẹn wọ́n ní àáfàá tún máa ń kí rákà mẹ́tàlá tí ọ̀fẹ́ ọ̀kan ṣe wítìrì lóru. warraq tàbí wípé jẹ́ alásùnmọ̀ ìmọ̀mù Bukhari tí máa ń bá tí máa ń kọ hadith rẹ̀ yìí. wọ́n lọ àfọ̀ òní jíun gbogbo ìgbà tí bá ń ṣe nẹ́fìlà dáwí yìí o. ó lóun wá sọ fún un pé àáfà ó sì wá di wàhálà ìrora rẹ̀ báyìí ó sì jẹ́ mi. wọ́n lọ àfọ̀ àwọn sọ pé mi bọ́dọ̀ nìwọ̀n nfẹ́ borun jẹ́ mọ́ lọ́wọ́ ni. ọwọ́ alóhùn tún rí ìyẹn àlùwárák olóhùn rí tá a fà gbé pàkọ́ ó fi pàkọ́ lélẹ̀ báyìí téèyàn ọkọ̀ rí sókè ó fi pàkọ́ lélẹ̀ ńjọ kan. ọlọ́run tẹ wà ní farbar ìlú kan àwọn ń kọ kìtàbù tafsir lọ́wọ́ ń gbà yẹn. ọlọ́run fàdé ti dára ẹ̀ láàmú lọ́sàn-án ẹjọ́ yẹn nípa bí wọ́n ti ń yọ àdìsí jáde tẹ́lẹ̀ ilé àbí ọ̀lẹ́ ọlọ́run àti pé yá àbá abdullahi mórí tó sọ wípé pé é e ṣe nǹkan kan láì ní mọ̀ nípa ẹ̀ láti ìgbà tó ti ní làákàyè tó ìpàkọ́ tó tó fi lélẹ̀ tó kọ ọkọjú òkè yìí ìmọ̀ wo ló wà ilé yẹn àfa níbẹ̀ tó rí i pé a wàhálà wa púpọ̀ jù lónìí sọrí wàhálà sájúrò mi náà tó góòrò ṣé kí ẹ sọ pé báràkì làwà yìí ṣé báràkì ni bí wọ́n ti máa ń jàre ó ní mbẹ̀ làwà yìí. ó ní ìwà ń páyà kí ìṣẹ̀lẹ̀ kí wọ́n má ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ọ̀tá mo wá nífẹ̀ẹ́ kó ṣe pé màá ti sinmi díẹ̀ tí n fi lè palẹ̀ mọ́ dáadáa tọ́ta bá jálù àbáyà á lè ṣe kí ni o á lè yíra padà ó ní ohun tóun ṣe nìyẹn ìsúnmọ́ ni pé oorun bí ògbé ọrùn bí òpin kéèyàn kàn forí lélẹ̀ rárá rí pé kíní òní wọra dàbí alára yóò kàn gborí lé ó fi pàpọ̀ lélẹ̀ rárá pàṣẹ tó ti fi ń sọ pé oníbọ̀rọ̀ àwọn ti rí nìyẹn bíi pé àwọn wà níbi ààyè ogun ìtọ́ta abájálù wọn báyìí àwọn lè tètè kíni o àwọn tètè yíra padà kíákíá ọ̀nà tó wà ń bẹ̀ nìyẹn. nínú nǹkan tí Imam Bukhari rahimahullah ta'ala tó wí afáwà Zahabi wọn ni mo àbùnà àbí hatim ó lóun gbọ́ abdullahi bukhari tó sọ pé ọ̀sẹ̀ tó fún mùsùlùmí kọ́ wà nù sísì kan tí ó pe ọlọ́run níbi ìṣesí yẹn tọ́lọ́run sì ní dá lóhùn ọba jẹ́ ẹni tí máa ń sin lọ́hùn dáadáa ọ̀sẹ̀ tó kí mùsùlùmí wà nù sísì kan tí ọwọ́ á pe ọlọ́run lórí ìṣesí yẹn kọ́lọ́run máa dá lóhùn wọ́n lóbìnrin kan ọjà ìmọ̀ràtọ̀ àkè ọlọ́wọ́ a sọ fún pé ìwọ gẹ́gẹ́ náà ń kọ́ ṣé ohun tó wí yẹn sọ ṣẹlẹ̀ sí wọn náà bẹ́ẹ̀ ni ṣé wọn náà ti gbìdánwò nǹkan bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọlọ́run lórí àlámọ̀ rẹ ọlọ́run ti dáhùn afáàní bẹ́ẹ̀ ó ní mo pe ẹlẹ́dàá mi lẹ́ẹ̀mejì ó sì dá mi lóhùn ìwọ̀n á nífẹ̀ẹ́ kí n tún pè mọ́ lẹ́yìn ìgbà yẹn torí òun òpè tóun bá tún lọ pè é tó tún lè dáhùn bí ẹ̀kẹta bí ipò òun dínkù nu dáadáa òun nìyẹn ǹjẹ́ tó bá jẹ́ wọ́n kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ òun kẹ́jú orí ayé nìyẹn. wọ́n Bukhari ni kí ni mùsùlùmí ò ní bùkátà àti kọ́ parọ́ bọ́lọ̀ sí rí mọ́tò fún ọ yẹn mọ́ ọ̀dọ́ wa ń lọ ọbẹ̀ lọ́hùn pé bí nǹkan ọrọ̀kọ̀ lónìí ló ní à má sọ pé bí nǹkan ọrọ̀kọ̀ lónìí wọ́n máa tọrọ pé ọlọ́run fún ọ ní àrísìkí tó dáa bí òun lọ́ọ́ máa tọrọ èmi dé àlàyé rẹ ti wáyé pé àdúrà lè gbà kó ṣe déédéé nǹkan yẹn ọlọ́run sì lè lò fún sọ̀kan ọlọ́run dẹ̀ sì lè tọ́jú ẹ̀ wọn níjọ́ fi ń dàlọ́ ẹ̀yà mọ́ yóò jẹ́ kẹ́nu mẹ́ta lọ́gbọ́n pàdé kò sí wọn jọ ẹ̀já gbà pé mo ti máa ń Bukhari rahimahullah tí wọ́n ń sọ nọ́ọ̀rọ̀ yìí nìyẹn. kódà al-Hafiz rahimahullah ó ní hakim tó yí pé abu abdullah ó ló fún mi nírò pé muhammad bin khalid ó ní muhammad bin ismail yẹn imam Bukhari tó bá di àkọ́kọ́ òru nu ramadan àwọn èèyàn rẹ̀ máa máa kójọ sọ́dọ̀ rẹ̀ á kírun fún wọn wọ́n ní máa ń ka áyà ogún níbi rákà kọ̀ọ̀kan. wọ́n ní sì máa ń ṣe bẹ́ẹ̀ tí ó fi parí gbogbo Quran apárí Quran fún un. ka ní atúmọ̀ kàńgbà míì láàrin kíni o láàrin ìlàjì sí ìdá kan ìdá mẹ́ta náà Quran ní sáré ẹ̀rí wọ́n ní kódà ní máa ń parí Quran fúnjọ́ mẹta wọn ní tó bá ọdún máa

àti pé ohun táwọn àfáà wa dẹ̀ sọ lórí ẹ̀ ní wípé àsìkò yẹn kéré tó àlùwá wọn bá yà àlẹ́ ti gẹ̀ẹ́sì àsìkò yẹn kéré wọn yìí dẹ́ẹ̀sì rẹ̀ fún ọ̀tá lẹ́ẹ̀mejì lọ́rọ̀ Ramadan káàtó tún rí Ramadan ó tún dọdún mi ẹwà àtìgbó ti lọ àtúnṣe ń retí ẹ̀jẹ̀ oṣù bíi mẹ́rin sí ń sìn ẹwà àtijọ́ tó ti lọ ẹ̀wọ̀ ẹ̀rí kó ti pẹ́ ni àwọn ẹni ìṣáájú wọn máa wò bíi pé òní dé báwọn ọmọ ni wọ́n fi múra kankan bẹ́ẹ̀ èsì àwọn nìkan nínú àwọn àfa àkànrin ó dáná àwọn sábà tó ń ka sọ̀rọ̀ òdìdí kọ̀ọ̀kan wọn wà dáadáa kì í sí irú wọn gẹ́gẹ́ báwọn àfa àti ṣàlàyé irú àwa òun lẹ́nu tó bá parí Kùránì ní mo tó kéré síjọ́ mẹ́ta pé kò gbọ́ yìí irú àwa kì í sí irú àwọn. ọ̀rọ̀ kẹjọ nínú kárọ̀mù rẹ̀ ọrẹ Imam ọlọ́rẹ tún ni. al ó ní abdullahi ibùn sọyọ àrífi wa wà imam bukhari nílé rẹ̀ njọkan járíyà rẹ ọmọ ọ̀dọ̀ rẹ̀ lóbìnrin ọbẹ wọlé bó ṣe kọlu ìgò tàdá nìyẹn níwájú ìmọ̀ọ́mú wa sọ fún pé bóòlù ó ti ń rìn náà ọmọ ọ̀dọ̀ bá ní nígbà tí ọba wa sọ náà bóòlù ni màá ti rìn gbogbo ọ̀nà náà lẹ̀ ti ọba sọ fún pé izhabi wá máa lọ ọkọdé àtàkìtúkì mo ti sọ ọdọmọlúwàbí látọni lọ o ti sẹ parí ńlẹ mi o wọn wá sọ fáfá yìí pé ya aba abdullahi ṣé kìí ṣe gbọmọ ọdọ ni bí yín nú báyìí àfààní kàtẹ ló bí mi nú mo ti yọ ẹ̀mí mi nínú pẹ̀lú ohun tí mo ṣe. ṣé àwọn sọ́nà tó yẹ kó jẹ ní àpètò. mo jẹ ní sọ ni ọ bí ìlọrin àgbẹ látọmí lọ ọ kó n bímọ ọ̀rọ̀ ni ò sì yẹ rárá sẹmọ pé tó yẹn òun ni wọ́n ń pè ní sọfù wọn mójú kó wọ́n tún wáá ṣe dáadáa sẹniyàn ò retí. yẹn kílẹ̀ àdìẹ ẹjẹ́ kan nínú ìmọ̀ àtọ̀rọ̀ wọn wọ́n ní Imam Bukhari rahimahullah ó ló ní ilẹ̀ kan tó ṣe pé máa ń san seven hundred dirham fún lọ́dọọdún bí ilẹ̀ oko. ẹni tí wọ́n bá mójútó lẹ̀ yẹn ní máa ń bá gbé kò sáà ṣé bí olú lè yẹn lè máa ń bá gbé wá bí ẹyọ kan bí méjì yóò máa bá mú wá bí tí wọn Bukhari tí wọn tún tọrọ dé wọn ní tọ́ba ti wá dọdún kọ̀ọ̀kan wọn á tún máa fún ní míàtò kiri ha ẹ̀kọ́ kan ní sì máa ń bá wọn gbé nǹkan yẹn wá wọn fi hàn yí pé ọlọ́rẹ̀ tún ni wọn. ọ̀rọ̀ kẹsàn-án àti délájì nínú nǹkan tá a ní sáàmẹnubá nípa Imam Bukhari òun ni bí hákì wọn ti lágbára bí làákàyè wọn ti mú bérebére. al azahabi tí wọn bá sọ pé alhafiz òun náà ni alhafiz zahabi àfa tó ṣe síyàrá alami nubala àti mọ àwọn náà wọn ṣe eh, alkabayọ àbí ó ní wà rọ́ọ̀kù àbọ̀ ní takada imam bukhari di sọ pé muhammad bin hatim ó hasid bin ismail tí wọn sọ pé imam bukhari o. ó ní yàtẹ̀lẹ̀ fún máa ní ilẹ̀ pé àwọn jọ máa ń lọ gbọ́ hadith ni ṣùgbọ́n Imam Bukhari gùlámù ńlá yẹ̀kùtùbù kò kí ń kọ̀ǹkan òní kan tó bá gbọ́ àhà ni tí táwọn ọjọ́ òbí wa gorí ọjọ́ lórí nǹkan tó gbọ́ yẹn àwọn máa sọ fún yóò máa sọ wípé ìnákùn kọ́dé àkìtárìtùmọ̀ àláìyá yóò máa sọ pé ẹ̀yin méjèèjì máa ti kọ̀ǹkan gan wọ́n jọ ń lọ kéwu ni o ewu tẹ kọ ni ẹ kà fún wa ká gbọ́ wọn làwọn ọba mú nǹkan táwọn fa àwọn mú jáde àwọn máa kà wọn ní ohun táwọn sì kọ yẹn yóò tó bí hamsata ashara alfi hadith fifteen thousand hadith káwọn bá ti wá kà wọn ní ìmọ̀ọ́mọ́ wa wì tí gbogbo tiẹ̀ wọn máa wí lórí tiẹ̀ èèyàn náà ni wọ́n yẹ ṣe kíni wọ́n yẹ sálùjọ́ àwọn òsì ló ilé àmù kẹkàn àbá yìí ọlọ́rọ̀ padà débi pé ohun táwọn bá kọ ìhà orí rẹ̀ làwọn fi kọ̀rẹ́ dè yìí táwọn bá kẹ́ wọn sí mbẹ́. pípẹ́ àfa ẹ̀ ká ní àti ẹ̀rẹ́ ti gbólóhùn yìí láwọn fi pè àwọn fi bẹ̀ bọ̀. ẹ̀rí. wọ́n ní Imam Bukhari gẹ́gẹ́ lódìdí sọ wípé màá há one hundred thousand hadith tó gbádùn màá sì há two hundred thousand hadith tí ò gbádùn ayé lò three hundred thousand. níbi lè sọ yàtọ̀ ẹ̀ kọ́dà fáwọn ẹgbẹ́ náà kò sẹ́yìn máa ó lóun ò tí ì rí náà. lábẹ́ sẹ́mẹ̀ yìí ẹni tí mo rẹ̀ sì tún tó lẹ̀ bí mo ń Bukhari nígbà táwọn wà yàn wọ́n. ìṣẹ̀lẹ̀ ńlá kan bá tún ṣẹlẹ̀ ní Bàgídádì ìṣẹ̀lẹ̀ tó tún lápẹ̀rẹ̀ ni. Hafidu Zahabi wọ́n ní sanadi ọlọ́fin Ahmed ibn Adi. ó sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáà tí wọ́n sọ pé muhammad bin eh, muhammad bin ismail al-bukhari wọ́n lọ wá sí bagidada àwọn àfa aládìsí wa gbòòrò ń pa rẹ̀ wọ́n bá kó jọ. wọ́n wá mọ̀ọ́mọ́ lọ́wọ́ wá àdìsí ọgọ́rùn jáde wọ́n wá yí àdìsí yẹn lójúpọ̀ àtàwọn àṣà nídùú ẹ̀. bí irú wa ní àbí ìhùrẹ́rẹ́ta radiyallahu anhu alimominu la yanjus wọn sọ pé la yanjus alimomin níbi ani ani abi hurera wọn sọ wípé ani ibn umar wọn wá ṣe bẹ́ẹ̀ bá di ṣe ọgọ́rùn wọn wá kéèyàn mẹ́wàá jọ wọn pín àdìsí yẹn fún wọn ní mẹ́wàá mẹ́wàá wọn wá pàwọn ènìyàn láṣẹ wípé tẹ ẹ bá ti dé jòkó o. ẹ máa rọ̀jò béèrè yẹn fún Imam Bukhari kẹ máa jù sí ẹ máa jọ hadith yẹn sí gbàdán wá jókòó ọkùnrin aládìsí mẹ́wàá ó jù sí Imam Bukhari yọ máa béèrè pé nípa hadith yẹn Imam Bukhari sọ pé ìmọ̀ wọ́n hadith yẹn sílẹ̀ ẹ̀kọ́ kan fi pé Imam Bukhari ìmọ̀ làwọn fọkàn ha níkàlẹ̀ ńjọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní wọn. títí abẹ́ni yìí ti mọ ọ̀sẹ̀lẹ̀ yìí ni. ẹ̀rí wọ́n ní kódà atúrí nínú wọn ti ń sọ wípé ẹ wò ọmọ náà ní ọ̀jẹ̀ òye ni. nígbà yẹn lomi ni ọ̀tún bá bẹ́ẹ̀ òun náà tún ju àdìsí àtẹríkòdì mẹ́wàá tẹ̀ sí nọ́mbà rárá sí ìmọ̀ bíi pé ìmọ̀ọ́mù ti mọ̀ wípé bóyá àwọn ń wò bẹ́ẹ̀ pé ìmọ̀ọ́mù ẹ wá fẹ́ máa fi mí ṣe fáàrí àbí ìmọ̀ Ekeni, ekeji tí gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀wá fi da gbogbo àwọn àdéhùn wọn lẹ̀ sànàlá níbi dẹ́ẹ̀ fi di pé tọ́ba yìí pé ń sin mọ́ mọ́ ń bi àbá sọ pé tiẹ̀ tún da ìmọ̀ tó wù yẹn gẹ́gẹ́ ló tó aṣọ àmúyẹ bí mọ̀ ń ṣètò ìgbà wọn wa ju gbogbo àdéhùn ọgọ́rùn-ún tí wọ́n sọ fún wọn ọ̀mọ́ tán lórí pé ìmọ̀ ìmọ̀ ní wí ìgbà tí wọ́n bọ̀kọ́ rí wá rí pé wọ́n ti parí ó wu ẹni àkọ́kọ́ tó ní tó béèrè àdéhùn mẹwàá rẹ̀ àkọ́kọ́ àdìsí alákọ̀ọ́kọ́ ọ́ alátọ̀dọ̀ lágbájá báyìí sí làdìsí yẹn lè kéṣe bó ṣe ọkà mẹ́wàá tẹ̀ fún mẹ́wàá tẹni mẹ́wàá tẹnìkejì tẹnìkẹta tó fi débi ní gbogbo àdìsí ọgọ́rùn-ún kí ni o bó ṣe pé nìyẹn. ẹ̀rí bíbẹ̀ yẹn ni bá fi rinlẹ̀ nípa bí brain ìmọ̀ọ́mù kò ti ṣe kí ni o kò sì tóbi tó kọ́lọ́n kọ́ba ní kẹ́ ẹ̀ẹ́dìmọ́ Bukhari rahimahullah. Abul Adham ó ní àwọn aládìsí ọgọ́rùn-ún mẹ́rin wọ́n bẹ ní Samarkand ìlú yẹn súnmọ́ Bukhara ìlú Imam Bukhari wọ́n bá kó jọ. àpá àwọn yẹn máa ń ẹ̀gàn yín sábà máa ń ṣẹlẹ̀. wọ́n wá nífẹ̀ẹ́ pé àwọn sì máa yóò sìn àwọn fẹ́ gaalátọ̀ rẹ̀ wọ́n fẹ́ bí o mistake àbí wọ́n fẹ́ kó ṣe mistake ṣe àwọn dàrú mọ́ lọ́wọ́ wọ́n bá mú àfi ti àdísì tí wọ́n kó láti ṣáàmù wọ́n kó síbi ti iraki wọ́n kó ti yamani wọ́n kó sí ti mọ́kà wọ́n ní kódà ìmọ̀ọ́mọ̀ ọ̀jà bọ́m̀bì ọ̀kẹ́ kan bẹ́ẹ̀ o bìtí bírèèni yẹn lágbára dé. الحافظ الذهبي látọ̀dọ̀ ahyad bin abi jaafar tó jẹ́ aláṣẹ bukhara ó ní muhammad bin ismail ọ̀sánjọ́ kan pé mélòó mélòó àdìsí kí ni ń jàgbé yẹn lójú gẹ́rẹ́ mélòó mélòó àdìsí ta ké ní bàtọ́rọ́ tí mo tẹ̀ kọ́ nígbà mo báwo wá dé sẹ́yìn ìlú rẹ̀ ọ̀sẹ̀ wọn kọ́ mi ní àkọ́kọ́ wọn kọ́ mi lẹ́ẹ̀kejì wọn kọ́ mi lẹ́ẹ̀kẹta. àti tí fílùmù ìrọ̀lá àti ìsàgbọ́n ní sàbùsọ̀ pé mọ́sàrì la tó kọ́. wọ́n ní mo wá sọ pé èrè àwọn àbdùlá bí kàmáàlì yìí gbogbo ẹ̀ lẹ́sìn kọ́ pé wọ́n là fà bá dákẹ́ mi ò ní dán lóhùn mọ́ mo ti ní mo kọ́ mo kọ́ dákẹ́ bẹ́ẹ̀ nínú. ẹ̀ wàhálà fáwa yìí kébí pé wọ́n ń kọ súnẹ̀ kátó wa lọ wo bó wọn tún ṣe gbá súnlẹ̀ ọ̀rọ̀ kẹwàá. Sheikh Abdulsalam Al-Barakafuri ó lé ní tọ́jú àǹkórí súnlẹ̀ lòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. àti pé àwọn ọ̀sáájú òjíṣẹ́ ọlọ́run ọ̀dọ́ wọn nípa pín ìníṣà nẹ́bí parí sí àwọn dẹ̀ ń tẹ̀lé súnlẹ̀ jù a lè fẹ́ nìkan wé wọn àwọn tó tún lè tún tẹ̀lé wọn làwọn tàbí hàn làwọn náà tún tọpasẹ̀ àwọn sàábé tí wọ́n hùwà bí àwọn sàábé àwọn náà dẹ̀ sì ní yìí sísẹ̀ ń tẹ̀lé wọn rí níbi ìtẹ̀lé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi ẹ̀rí wọ́n níbi tètè ṣe wá rí nìyẹn o nínú àwọn ẹni tí wọ́n tún máa ń tẹ̀lé sún ní àwọn afá aládé bẹ́ẹ̀ ṣùgbọ́n. Hmm, ẹni tá a lè tún ṣàfihàn rẹ̀ sí púpọ̀ jù Imam Bukhari ni o nípa ìmáàlú súnà wọ́n ní ká má gbàgbé kábílẹ̀ rí i pé àwọn àfa aládèsí tún máa ń sábà tẹ̀lé súnà tí wọ́n mọ̀ òun lọ̀rọ̀ tí Muhammadu sọ́njọ́ kan wípé kí n kọ́ hadisi kan rí àfi kí n lò dé ipá hadisi kan kọjá lọ́dọ̀ mi náà la máa ń gbọ́ gbogbo àwọn àdìsí tá a máa ń gbọ́ gbà náà ibi tí káàkiri máa máa gbọ́ lásán káwa náà tó àyíká lò ọlá àdìsí kan bẹ tó ń rí ká ipa sọ̀sọ́lá ó dégò yẹn ní kó fa ẹ̀jẹ̀ dúdú ó ní kí wọ́n fa àbò tẹ́yìnbá ó ní kó fa ẹ̀jẹ̀ dúdú kó lára ẹ̀rí ó ní gbà tó fa tí òun dẹ̀ sì fún ní kíni o ọwọ́ ọ̀yà rẹ̀ ìmọ̀mọ́ àwọn tó ló ń ká àdìsí débẹ̀ òun náà dẹ̀ sì lọ dégò ẹ̀jẹ̀ dúdú ti ń bẹ bìkan tó ṣe láti fi ṣe kíni o láti fi de hadith yẹn mọ́lẹ̀ kódà wà kí ibùdó jẹrọ nú àwọn àgbàlagbà aládèsì ó ní tọ́ba gbèrò tọ́ba fẹ́ wá hadith tọ́fẹ́ ha sórí fáàmù ẹlẹ́bí ìwọ sá lò tó bá ti lò wàá ha. ẹ̀rí alimami muhaddith ibrahim bin ismail ọlọ́wà máa ń wá sílẹ̀yìn lórí ká hadith pẹ̀lú ká lò. wọ́n ní ẹja wo rọ́mù yìí òun ni jújù ọ̀pọ̀ ẹ̀ mọ̀ pé ìṣẹ̀rí àfẹ́ ká kọ́ yẹn àbí ẹni kéèyàn máa lẹ̀kọ́ mẹ́wọ́n ti lè ju ọkọ̀ torí gbogbo nǹkan ẹ bá sì fi ń jagun láyé lóde lónìí yìí náà nǹkan jújù náà ni àpọ́lọ́ àwọn ọba àlekè wá sọ pé a'iddu lahum mastata'tum min quwwa ẹ palẹ̀ mọ́dé wọn ìwọ̀n yóò tẹ́ bá ti nípa nínú nǹkan tẹ́ fi ṣagbára àwọn afáàní kìí sàkárà báwọn èdè ẹ̀sùn dè kìí ṣe gbẹtugbẹtu. anisala ṣàlàyé kíni kó wà yẹn ni ala ẹ ìnẹlẹ arọmi ipe kó wà yẹn òun ni nǹkan ala àwọn afa aládìsí wa gbọ́rọ̀ yẹn eri pọ̀ ẹ̀rí rọmiyù kìí ṣe to tó ṣe pé àgbọ̀ afọ dandan afa mọ Imam Bukhari rahimahullah o. wọ́n ní wọn àkàndí máa lọ sí pápá lè tàdáròbí alárọ̀mù yìí láti lọ gbìdánwò lórí pé bóun ní ìṣèjú ọkọ̀ yìí tí ọba kìíní ta fi sọ́kè yẹn. ẹ̀rí wọ́n ní pẹ̀lú bí ìmọ̀hún ṣe gbìdánwò rẹ̀ tó hmm. àlèwàrọ̀ ó ní dọ́rọ́ òun ń tẹ̀lé àfa lọ ó ọmọ ìgbà tá a bá fi ju ọkọ ni tó sì ṣe pàbí tọ́lẹ̀ mọ́ jẹ méjì péré lọ ní ògbà táwọn máa ń lọ ibi tá a fà ti ṣe dé. ó ní jọ́kìn wa ń bẹ táwọn ní káwọn lọ ju kínní yẹn àwọn àti fárúbàrù ọláwọn jáde lọ ṣe. wọ́n máa bẹ̀rẹ̀ sí ní jù hmm. ó ní bí kíní ọfà kíní tútù kan jù yẹn kíní àárò yẹn àbí ká sì pè ní wátárò kíní àárò nìta bó ṣe lọ bá wásádì lọ kọ́ńtàrà nìyẹn kíní pákó kan fi ṣe afárá igi tó gbé dúró bó ṣe lọ bá nìyẹn bó ṣe já nìyẹn afárá odò ah, tìkíní ẹ̀ ṣe fọ́ nìyẹn orí nǹkan ẹ̀gúsí ni ìmọ̀ọ́mù wà tí fi ń ju kíní yẹn fẹ́ràn pé bí báni sọ̀tọ́ láti fẹ́ ká ṣe náà nìyẹn àti gbogbo tó máa ń lọ jẹ́ àwọn máa ń wà lórí ẹ̀sìn ni wọ́n á fi máa ju kíní rọ́mú ìwé àárò yẹn orí nǹkan ẹ̀gùn làáfà dẹ̀ wà áà àfà ni ǹjẹ́ nǹkan òde lónìí àfà bá sọ̀kalẹ̀ ọba lọ yọ ọ̀fà rẹ̀ yẹn nínú kìnní tọkọ yẹn ọba pa kìnní tì ń jọ yẹn ó ní mo dáhà fà sọ náà ni pé tó ẹ̀yà máa fẹ́ rí lọlé ó làáfà wa sọ fún mi pé yàrá bá yà àfà mo ní bùkátà kẹ̀kẹ́ sí ọ ìyẹn wà rọ́ọ̀kù yẹn ó nígbà tá a ti ń sọ̀rọ̀ báyìí ẹkún ti ń gbé àfà débi pé àyà wọn ti rù wọn ti ń wú àyà sókè wọn wá ní àfáà kí ló ṣẹlẹ̀ ó ní mo ti mọ fẹ́ kó o ṣe ni pé ẹni tó ṣe afárá yìí ọ̀yá wa lọ bá ènìyàn wípé àti bàjẹ́ o ṣé yọ̀yọ̀ǹda fún aká lọ wá mi àbí yóò dẹ̀ sì gbowó bẹ́ẹ̀ nìyẹn ti padà yọ̀ǹda ní ṣókí nìyẹn ìgbà òun yọ̀ǹda. wọn ní kódà bíi sínú àfáà tún ṣe ń jọ yẹn àdìsí ọgọ́rùn-ún márùn-ún ni wọ́n tún kọ́ fáwọn ọ̀gọ̀rọ̀ àbá ń yẹn wọ́n kà fáwọn ọ̀gọ̀rọ̀ àbá yẹn àwọn àjèjì tí wọ́n ọgọ́rùn-ún márùn-ún. kódà wọ́n ní tí ọ̀rẹ́ dị. hàm ṣe sàárà ni bíi sínú wọn mọ ààyè ogun ọmọ ogun máa máa dúró sí wọ́n tún wọn níjọ́ tá a bá tún mọ ọgàn báyìí lábẹ́ kínìyàn o lábẹ́ ìgbásúnẹ̀mù mo tún ti débi eléyàn ìgbásúnẹ̀mù wọ́n mọ àyè ogun bí táwọn ọmọ ogun máa ń dúró sí yẹn wọ́n mọ ẹ́ sí bùkárọ́ àfáàní tí wọ́n bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ ìpín wọn láàfáà ń gbé búlọ́ọ̀kù àgbè sórí kódà wọn ní tiẹ̀ gẹ́gẹ́ tó fẹ́ lágbára ju tàwọn ẹni tó ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ wọn wá ní àfa ah èyí ti ń pọ̀ jù olódìgbàgbé bá nẹ́bí náà sọ̀sọ́lá bó ṣe kún àwọn sọ̀hábà níbi hafril khandak ìgbà wọn ń gbé kòtò khandak yàrá kòtò tí wọ́n ń gbé pé táwọn ọ̀tá bá mọ̀ wọn máa kó sínú ẹ̀já sọ́tìlá àṣẹ́f tó o ti gbàgbé ni àtìgbà tí wọ́n ń kọ́ mọ́sálásí ànẹ́bí ń jèrè bá nẹ́bí náà bá wọn gbókúta ẹjẹ́ àsinmi bẹ̀yẹn ọ̀rọ̀ kọkànlá nínú kẹta afẹ́wé nípa Imam Bukhari òní pé bá a fà ṣe tún jìdò nípa ìlàlẹ̀ pé ká wá àbàwọ́n sára hadith pé hadith yẹn ó lábàwọ́n báàfà àti jìdò ń bẹ Imam Bukhari ó jìdò bẹ́ẹ̀ pọ̀ afáwọn al-Hafiz wọn ni Ahmad ibn Hamdun olórí Imam Bukhari níbi jẹnẹza kan bí òkú gẹ́gẹ́ tún ni Muhammad ibn Yahya az ìwà ń bi léèrè nípa ìsìnẹ́dù àfi ti ọ̀rọ̀ kan àti pé àbàwọn wo ló wà lára ẹni wọn ní wọn Bukhari ó dẹ̀ sì ń dáhùn nípa rẹ̀ mithlu saham gẹ́gẹ́ bọ́fà ti máa ń rí kọjá nínú kíní ọrùn rẹ̀ ka'annahu yaqra qul huwa Allahu ahad bí ẹni pé nǹkan sọ́tún lè kíláàsì ni ibi tọ́yọ̀ lẹ́nu ẹ̀ dé pé àfáàmọ́ ń rẹ̀ púpọ̀ jù àfáàmọ́ ń rẹ̀ púpọ̀ jù ọ̀rọ̀ kejìlá òun ni pé àgbọ́yé àfa kẹsẹ̀ pé àfa kẹ́hìn ru àdìsí káàkiri lásán ó yẹ ọ̀tọ̀ ni hadith ọ̀tọ̀ ni fíkìhùn hadith ọ̀tọ̀ ni kéèyàn mọ hadith ọ̀tọ̀ ni kéèyàn tún mọ àgbọ́yé hadith àgbọ́yé yẹn lọ̀gá kámọ hadith náà bá bàrà ṣùgbọ́n àgbọ́yé tó wá tóbi ló ṣe máa ṣàǹfààní. torí hadith ó wà nípò foundation fíkìhù àgbọ́yé rẹ̀ ọ wà nípò kíni o ilé tá a máa ń kọ́ sórí kíni o ìpínlẹ̀. lóòótọ́ tá a bá rí ìpínlẹ̀ àlè kọ́ líle lẹ́ẹ̀kan mẹ́sìn tá a bá gbé ìpínlẹ̀ ẹlẹ́ tí ò bá sí níbẹ̀ tó wúlò méjèèjì jọ wà ní òun lọ́ọ́ fàǹgbà táwọn méjì kan láwọn fẹ́ lọ kọ́ hadith wọ́n sọ fún Imam Malik Imam Malik sọ wípé ẹ jẹ́ kí hadith tẹ́ kí ó kéré ṣùgbọ́n ẹ jẹ́ kágbọ́yé rẹ̀ ọ̀pọ̀ ní ìbọn wa kàdé sílẹ̀ wọ́n ní ìtumọ̀ owó ló fún wa ìtumọ̀ àfa náà ní aládẹ́bí sọ pé ìtumọ̀ owó lélẹ́yìí fún wa. wọ́n ní Imam Bukhari rahimahullah wọ́n lágbọ̀ọ́yé pọ̀ nípa hadith tí wọ́n ń gbà wá. wọ́n ní kò sí èméjì nípa pé àwọn tabaníkà lọ wo tíra sàhí wọn òun gẹ́tí tó lẹ́rìí lórí àgbọ̀ọ́yé Imam Bukhari. débi pé àwọn àfa wa sọ yìí pé àgbọ́yé Imam Bukhari ọ wà níbi tíra àwọn yẹn náà tẹ́ bá ti wò ẹ̀fìrí ká àgbọ́yé yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kódà Al-Hafiz ó ní Yakubu Ad-Dawraqi ó ní sẹ́rí Imam Bukhari á òun lọ gbàgbọ́ yẹn jùlọ àlè òun máa yé o wọ́n ní báyìí dáná sọ pé afqahu khalqillahi fi zamanina lásìkò tá a wà ẹni ó sì tún gbàgbọ́ yẹn nínú àwọn èèyàn ẹ̀dá ọlọ́run Imam Bukhari ni. ẹ̀rí sọ̀rọ̀ táwọn àfáà tí wọ́n fi sọ nípa àgbọ́yé rẹ̀ kárin ni. wọ́n mú ọ̀rọ̀ kan wá wọ́n ní Imam Bukhari rahimahullah ta'ala wọ́n ní sákòbó ní Ibrahim ó béèrè nípa kíni o nípa ẹni tọkọ ìyàwó ẹlẹ pẹ̀lú kó gbàgbé ọwọ́ pẹ́ lẹ́ni tí ń lorú Ana. wọ́n ní màá sọ pé Imam Bukhari sọ Ah, òun fẹ́ dáhùn. Hmm? bidari fi àgbọ̀yìn yẹn lágbára nìyẹn wọn ni imam bukhari rahimahullah wọn bi àfàwọ̀ ishaq bin ibrahim nípa ẹni tó ìyàwó rẹ̀ lẹ̀ ṣùgbọ́n ó ló fi sọ fóun kọ. bóyá ó ti wí méjì tẹ́lẹ̀ ọwọ́ apàdà wí kẹta fóònù. yẹn wá dákẹ́ tí ń ronú pé kí ó fi fèsì. Imam Bukhari ló ń wá sọ pé àná èmi èmi fẹ́ dáhùn àti ádàbù nìyẹn wọ́n ní wọ́n tó wọ́n fi dáhùn náà ni pé ànífò sálám sọ pé inna Allah tajawaza an ummati ma haddathat bihi nafsaha ma lam ta'mal bihi aw tukallim ẹ́ ọlọ́run ti mójú kó fún jọ mi ẹ́ ṣéun tẹ́mi rẹ̀ bá ń ṣe kí ni o tí bá ń bá a sọ tí o bá ti ṣe tí o dẹ̀ ṣe kíni o tí o sọ jáde. wọ́n ní wọ́n fẹ́ sọ ń bí báyìí ni pé al-amal wal-qalb aw al-kalam wal-qalb. síbò la ti fẹ́ dì. ṣé kìíní yẹn dẹ́mi ẹ nìyẹn? àbí ọ̀dẹ́mi ẹ tí o bá ti dẹ́mi ẹ ajá pé ọlọ́run ọba ti ṣe kíni o ó ti fò fún nìyẹn wọ́n ní eléyìí jẹ́ àlàyé àgbọ́yé tí ń bẹ fún al Bukhari rahimahullah ọ̀rọ̀ kẹtàlá wọ́n ní Imam Bukhari rahimahullah wọ́n máa ń sọ́ra fún àti ṣe járí kó yẹn láti sọ láìfi nípa yẹn wọ́n á máa sọ́ra gan-an. sẹ́sìn wọ́n wípé lùgbésẹ̀ táwọn àfa aládé ti máa ń ṣe tó jẹ́ odidi kan òun ni àlèjáṣó wọ̀tí nínú iṣẹ́ wọn lọ́wọ́ wípé ẹni tí ò bá dáa ká sọ pé kò dáa pẹ̀lú nǹkan báyìí ti ń ṣe ẹni tó bá da káròyìn ẹ̀ kó da pẹ̀lú nǹkan báyìí tó wà lára ẹ̀ ṣùgbọ́n Imam Bukhari rahimahullah ta'ala wọ́n ní wọ́n sábà máa ń sọ́ra púpọ̀ jù yàní láti ṣe jáṣù yẹn ni pé láti sọ àbàwọ́n àbí láìfù nípa olùgbẹ̀gbà wà dé sí. Bákìrì bọ́ni mọ̀ nìyẹn Ọlọ́run gbọ́ àbá Abdullahi Bukhari ọlọ́sọ yìí pé mò ń rẹ kan pàdé Ọlọ́run kọlọ́hún má ṣèṣin rò mí pé mo sọ̀rọ̀ ẹnì kankan lẹ́yìn ta ló lè wí bẹ́ẹ̀ nu wa. wọ́n ní ohun tó fà á táwọn táwọn fi ń sọ̀ra nìyẹn wọ́n fi máa sọ̀ra wọn ò sáni fẹ́ sọ. kódà alihafidu zahabi wọ́n ló dúdú lọ́rọ̀ tí wọ́n Bukhari sọ yẹn ẹni ọba wú ọ̀rọ̀ wọn nípa aljarh wa tahdid nípa ìsánilọ́gbẹ́ ká sọ láìfi nípa èèyàn wọ́n lè yàn ọ́ dẹ̀ mọ bí Imam Bukhari ṣe máa ń sọ́ra láti sọ nípa àwọn èèyàn àti bí wọ́n ṣe máa ń ṣe wọ̀ntúnwọ̀nsì nípa ẹni tí wọ́n bá fẹ́ sọ pé ẹni yìí lẹ wọ́n lọ́rọ̀ wọn tó pọ̀ jù nípa ẹni tó lẹ ni kí wọ́n sọ pé munkarul hadith ọ̀rọ̀ tó pọ̀ jù nìyẹn wọ́n lọ́rọ̀ wọn tó tún gbajúmọ̀ jù òun ni kí wọ́n sọ pé sákàtú anihu pé àwọn èèyàn dákẹ́ nípa rẹ̀ tí wọ́n fi sọ bí yẹn wọn ò ní sọ wọ́n lọ́rọ̀ wọn tó tún pọ̀ jù tí wọ́n sọ pé sí lágbájá ilẹ̀ rí fi hin nẹ́tọ̀ ó ní ìdíwòye wọ́n láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sábà máa ń sọ nìyẹn wọ́n kí wọ́n kẹ̀ dí làmọ́lẹ̀ kí wọ́n wí pé ẹni yìí ẹni bú ni kíní kan ni wọ́n yẹn sábà rò wọ́n ní kódà ó kéré kẹ́ ẹ bá náà rọ wọn kí wọ́n ròyìn ẹnìkan pé ṣé lágbájá ilẹ̀ dá fún ní wà dọ́ọ̀rùn ni fúnra rẹ̀ ní máa ń dà sí ìsìn fún wọ́n ní wọn bọ̀ kọ́rí èrí bẹ́ẹ̀ àbí kí wọ́n sọ pé kazabu ni ọ̀pàrọ̀ ni wọ́n ní wọn bọ̀ kọ́rí èrí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó gbajúmọ̀ jù bí wọ́n sọ pé munkarul hadith pé hadith rẹ̀ akọ ẹnìyẹn sakatu anhu àwọn afa adákẹ́ ń pa ẹ̀ àbẹ́nìyẹn o fíhìn nadhar nídìí wòye. ẹ rí ọ̀rọ̀ kẹrìnlá nínú méjìlélógún à ń bá lọ díẹ̀díẹ̀ ipò Imam Bukhari àti bí fẹ̀rẹ̀ ti gbogbo àwọn mùsùlùmí. wọ́n ní bọ́lá wọn ọba àlekẹ́ ti fi ìhá tí bó ti fi kẹ́ tó dẹ̀ sì àti ìlàsàjẹ àti jọ́sìn ọlọ́run tó wáá fi ìfẹ́ kẹ ẹ wo báwa lè òsè mọ̀ wọ́n bá ṣe nífẹ̀ẹ́ wọn àti pé gbogbo ẹ̀mí àwọn èèyàn dẹ̀ sì máa ń gba ìmọ̀ bùkọ́rí wọlé ẹni tó wáá mú kápá ẹ̀mí àwọn ẹ̀mí tó ní kó máa gbà òun lọ́lọ́wọ́n ọba subhanahu wa òun ló fún ìmọ̀ bùkọ́rí ní gbogbo àwọn ẹ̀bùn yìí apá kan náà àwọn afa sálàfù wọ́n ní tí ọlọ́run ọba àlekè ọlá yàní tí èèyàn tó bá kó ẹ̀mí rẹ̀ dọ́lọ́run yẹn ọlọ́run á wà á kó ẹ̀mí gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àyò rẹ̀ dáńtọ̀hún hátà yarzuqahum gbogbo wọn fi máa nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ ò tí yé rárá tẹ́nìkan bá ọba tó fèsì ọlọ́run wa kọ ẹ̀mí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn àyò rẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀ á kẹ̀mí wọn dẹ́ni yẹn débi pé gbogbo wọn dẹ̀ sì máa máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀hàn pé hadith yẹn ọ wà bẹ́ẹ̀ wípé tọ́lọ́run bá nífẹ̀ẹ́ nìkan ọlọ́run sọ fún jìbìrì pé mo nífẹ̀ẹ́ lágbájá ìbí lọ́wọ́ wa pariwo pé ó gbẹ̀yìn tẹ́ wà ń fẹ́ràn ọlọ́run lóhun nífẹ̀ẹ́ lágbájá yìí náà fẹ́ràn rẹ o ọlọ́run ní òun nífẹ̀ẹ́ rẹ̀ yín náà ṣe kíni o ẹ rẹ̀ o. ní ọba di wípé ní gbogbo wọn bá máa ṣe kíni o ní ọba máa fẹ́rẹ̀ rẹ̀. àwọn kò ní pẹ́ ní jì báyìí bí ó ṣe tún di mímọ̀ gbogbo àwọn ẹni tí wọ́n wà ní ọ̀kàn ní yí ẹni yẹn pé gbogbo àwọn èèyàn kàn máa ti kíni o wọ́n máa gba tiẹ̀. Sheikh Abdulsalam Al-Mubarak Fori ó ní wípé Imam Bukhari gbogbo ìgbà tó bá ti dé ìlú kan àbó fi àyè kan lẹ̀ wọ́n ní àwọn mùsùlùmí yezdehimu ní hawla wọ́n máa dìkú fún un tí wọ́n máa tẹ̀ra wọn ni òun dá òun dání débi wípé àti ẹni mo bá ṣe ròyìn bí wọ́n ṣe ń ṣe yẹn àti bá ṣe ṣàlàyé rẹ̀. kódà wọ́n ní tó bá délu kan náà ọ̀rọ̀ mi wípé wọ́n á kójọ sí àyíká rẹ̀ báyìí débi pa àti ẹni rí pàṣẹ àwọn èèyàn mọ́ wọ́n fẹ́ lè máa sáré ara wọn tí wọ́n máa sùn lórí ara wọn. bí táwọn yẹn gba ti ìmáàmù dé ta'ala. Ah. lẹ́yìn náà ọ̀rọ̀ kẹẹ̀ẹ́dógún òun náà ni sanáwòlè ọ̀làmọ́ yàlẹ́ yìnyín sí àwọn àfáà gbé fún Imam Bukhari rahimahullah láti sọ wípé àwọn àfáà ni wọ́n máa ń pè yẹn láàfáà ẹ̀rí nígbà tó láyé ti wá tóbi báyìí ajá sí pé a ṣe ohun tí a máa retí bẹ́ẹ̀ náà ni pé àwọn àfáà gbà. wọ́n ti gbẹ̀yìn fún Imam Bukhari wọ́n wí oríṣi nípa ẹ̀. àkọ́kọ́ táwọn kọ́ sọ ń ni àwọn ẹni tó jẹ́ àfa rẹ̀ àwọn àfa rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ń àwọn àfa Imam Bukhari kámọ́rọ̀ wá nu wọn. àfa wa kò bàbá sàyìn ó ní àwọn tó gbàgbọ́ ó lóun ọ̀wá sí rí látìgbà tóun ti ṣe làákàyè o ẹni tó dàbí Muhammad bin Ismail nínú àwọn àfa rẹ̀ ní sọ̀rọ̀ yẹn o wọn láfa yìí dẹ̀ ti ṣe kíni o ó ní wàhùwà fi zamanihi ó lásìkò tí Imam Bukhari wà yẹn ọlọ́dàbí wọn mọ̀rún láàrin àwọn sàhábà yẹn nípa làákàyè àti mọ̀ àti líla òdodo mọ́lẹ̀ kódà Qutayba bin Sa'id nínú àwọn àfa Imam Bukhari ní sọ̀rọ̀ yìí o orin tó bá jásí pé muhammad ibn ismail bukhari tọ́ba wà ní àwọn sábẹ́ ni làkàna ayata ọba sì jámi ọba jáde sáàmì ṣùgbọ́n kò sí nínú sáré ká tún mọ́rọ̀ wá nípa àwọn àkìránù rẹ̀ ìyẹn àwọn ẹni tó yẹ pé ni wọ́n wọ́n jọ lásìkò kí làwọn náà sọ ń pa rẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àwọn tó bá jẹ́ àlẹ́ àkìrọ̀ nìyí ìyẹn máa wò wípé àwọn kẹ́hìn yẹn fẹ́ gba tèèyàn. wọ́n lọ wá nú òwe wípé àlèmọ̀ á sọ̀rọ̀ tù sábàbò lè mọ̀nà ẹ̀fárọ̀tì ìbánilògbà tí máa ń ṣokùnfà ìsáfúnra ẹni. wọ́n ní sábà dẹ̀ wá ń tòótọ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí wọ́n lọ ṣẹlẹ̀ láàrin kí ni ọ Sheikh Islam àti àyíní àti sàkáwì tó ṣe wípé àwọn tó bá bá wọn lò gbà èèyàn sábà rí i pé kì í sábà wọ́pọ̀ kí wọ́n gba tèèyàn kì í sábà gba tèèyàn. ṣùgbọ́n ìtayọ Imam Bukhari rahimahullah àti ìgbàwájú ẹ̀ ó jẹ́ kí àwọn ẹni tó jẹ́ àfa rẹ̀ gangan wọ́n fìdí ẹ̀ múlẹ̀ yìí pé olùmọ̀ni wọ́n dẹ̀ fi ọlá rẹ̀ rinlẹ̀ kódà wọ́n tún gbé lékè ara àwọn wọ́n dẹ̀ kọ́ tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ ká wá rẹ́ni tí wọ́n jọ ọjà kẹgbẹ́ kọ́ yìn àti kò sí láì fi mẹ́ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Abu Hatim Razi tí wọ́n jọ ọjà kẹgbẹ́ wọ́n ní Khurasan kò tí ì mú ẹnì kankan jáde tó lè á hadith tó Imam Bukhari. ẹ̀rí tó ilé yẹn ká fi mọ bẹ́ẹ̀ ló fi já sí pé náà ká tẹ̀lé yẹn mọ́ bẹ́ẹ̀. àwọn tó tún wá kẹ́yìn tábàtì ẹ̀fẹ́ máa sọ̀rọ̀ ń pa wa tá a wà gbọ́dọ̀ sí pé ti tàwọn ẹni ìṣáájú yẹn náà rẹ̀ àgbọ̀ làwọn ò fi sọ̀rọ̀. ìmọ̀ Bukhari wọn kúkú wá lójú ayé tiwa. àbọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú tá a bá kà yẹn náà làfáà fi pé tá fẹ́ máa sọ kí làwọn àfáà ti ń sọ nípa ìmọ̀ Bukhari wọn làá sìn tíra tí ọpọlọ kẹrin tá a sì ní rí sọ débì kankan. kódà Ibn Hajar al-Asqalani àbí al-Qasqalani Imam Hafiz al-Islam ha wọn tó ń sọ ni pé wọn ní kódà àwọn Imam Bukhari kò sí kò fẹ́ẹ̀ sí akẹgbẹ́ rẹ̀ nínú mọ lásìkò wọn Sheikh Abdulsalam Barakafori ó lótìtọ́ lódodo wíwá ẹ̀rí lórí jíjìdo ẹni tó jẹ́ ìmáàmù lè muhaddithin aṣáájú aládìsí nínú ọmọ àti làákàyè rẹ̀ àti agbára ìgbìyànjú rẹ àti bọ́pọlọ ẹ̀ ti tó ká máa mú ọ̀rọ̀ àwọn ẹni tó fẹ́ wà nísìn ọlọ́dàbí ẹni wípé àtúngbàtúpà síbi òrùn ni àti ẹ̀ lọ́rọ̀ kan tá a lè máa lọ mú wá nípa àwa tá a wà nísìn tá a bá ti sọrọ àwọn ẹni ìṣáájú ó ti tó. ipa àwọn ẹni ìṣáájú ni wọ́n ròyìn mọ́ Bukhari fọ́ ti tó kátó máa tún mú ọ̀rọ̀ àwọn ẹni tó wà ní láyé tá a wà yìí wá mọ́. ọ̀rọ̀ kẹrìndínlógún Imam Bukhari bí wọ́n ti kéwú tí wọ́n láàfa àwọn náà lọ́mọ kéwú lọ kẹ́rin. ká má gbàgbé pa sọ wípé àfa àwọn ọ̀tẹ́gbẹ̀rún àti bíi kíni ọgọ́rin. wọ́n lé léyìí oúnjẹ oyè wa yìí pé pé àwọn ibùsẹ́lẹ̀ ru gidi ni àfáà ti mú mi mọ̀ gbogbo àyìnbá àfáà rẹ̀ kí lọ́dọ̀ wọn bí wọn Bukhari ṣe là á mọ̀lẹ̀ kí ogun ọpá dálù sunà ni wọn wal jamaa àwọn ẹni tí wọ́n gbà yí pé ìmọ̀ ní nǹkan ọ̀rọ̀ ni iṣẹ́ ni tàbá wa ní kátó lọ wọ àwọn ọmọ kí ó ti mọ Bukhari gẹ̀ tún kọ́ wọn láwọn eléyìí gan kẹrin ni ọlọ́ọ̀lọ́hún ni wọ́n pọ̀ gan wọ́n ní bíi wọ́n ní wọ́n pa ọ́ wọ́n ní ìmáàmù alẹ́ fárúbẹ́rí nínú àwọn ẹni tó jẹ́ sànà ọmọ kí ìmáàmù Bukhari wọ́n ní máa ń sọ báyìí pé inna tis'ina alfa min at-talamid ninety thousand students nínú àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ gangan báyìí ni wọ́n kí lọ́dọ̀ ìmáàmù Bukhari wọ́n ka sọ yìí ní Bukhari yẹn lọ́dọ̀ ẹ̀ ninety thousand. gbogbo wọn pátá yẹn pàtàkì sí ni wọn ẹgbẹ kálukú gbogbo àwọn ẹ̀dá ni wọn kí òye pátá onítìrà ni wọn kí kálukú náà ṣe tìrà bíi mọ muslim nínú àwọn ninety thousand yẹn ẹ tí wọn bí wọn ní two two oh two ìṣẹ̀ríyà mọ muslim tó ti sahih muslim ẹ tó kú ní kíni o two sixty one nínú wọn ni mọ Tirmidhi dá sọ níjẹjọ tí wọn bí wọn ní two two oh nine àbí ká sọ pé two seventy nine nínú wọn ni alimami nẹsẹ nínú àwọn sáàbù sunan wọn mọ gbà tí wọn ni wọn bí òun náà ní kíni wọn bí ní two fifteen òun kú ní three oh four nínú wọn ni alimami darimi nínú àwọn ọmọ kí wọn kẹrin ọlọ́ọ̀lọ́hún ni tí wọ́n pọ̀ bàbá fẹ́ sọ nípa tírà tí Imam Bukhari ló ṣe ìyẹn náà tún pọ̀ gan-an kẹtàdínlógún nìyẹn aláwọ̀ kan bẹ̀ ni alijami sahih ó gbajúmọ̀ lọ́dọ̀ wa yẹn tó bẹ́ẹ̀ ni at-tarikhul kabir àti kí ni at-tarikhul awsat àti saghir àti kitabu du'afa sílẹ̀ yẹn náà tún pọ̀ wọ́n sá ni mẹ́wàá ni ẹ̀sùn wọn làwọn míì ń bẹ tó ṣe pé bí ipa wọn mọ́ náà ni táwọn náà tún pọ̀ ṣùgbọ́n gbà táwọn bẹ̀rẹ̀ sí ká àwọn tíra káàkiri wọ́n máa ń dápa àwọn tíra yẹn ṣùgbọ́n àrí wọn mọ́n bùkọ́rí wá kan wàhálà bí àwọn akẹgbẹ́ wọn o ìparí ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ kejìdínlógún wọ́n kan wàhálà al-Khatib al-Baghdadi aláìkọ́ mi náà lọ́kẹ́yìn wọ́n ní al-Hasan ibn Muhammad al-Ashqar olófin wa nírò pé Muhammad ibn Abi Bakr al-Hafiz olóńgbé Abu Amir Abu Amri Ahmad ibn Muhammad ibn Amri al-Mukri olóńgbé Abu Sa'id Bakr ibn fi ọ̀rọ̀ yìí rìn náà pé ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ ni o ọlẹ ẹ yanni Khalid ibn Askar ìyẹn Bakr ibn Munir ibn Khalid ibn Askar ń sọ báyìí pé aláṣẹ ìlú tí wọ́n pè ní Khalid ibn Ahmed Az-Zahali tó jẹ́ aláṣẹ ìlú Bukhara níjọ́ yẹn ọ̀rẹ́ ni sí Imam Bukhari rahimahullah ó ní kó gbé alijami sahih yẹn wá àti àtàwọn tẹ́lá mi pé kọ́wá kà fóun ní ààfin lọ́fíìsì ìjọba ẹ̀rọ bí àwọn ọmọ ní àfa ẹ̀wá ẹ̀wá ka tẹ́lá fún wa ẹ̀wá sí ọ́fíìsì wa. Hmm. kí mo fẹ́ gbọ́ lọ́dọ̀ ẹ̀yàn ẹ̀yàn nọ́ọ̀bù kọ́rí wa sọ fún ìrẹ́nsẹ́ aláṣẹ aláṣẹ ìlú wọn bùkárà ni o wípé anẹ̀lá azulolẹ̀ ẹ̀lmẹ́ mi ò ní yẹ̀yẹ́ mọ̀ èmi ò ní gbé lẹ́nu ọ̀nà àwọn èèyàn kọ̀ọ̀kan júdà pé ẹnu ọ̀nà wa aláfẹ́ ń mm, èmi ò ní gbé lẹ́nu ọ̀nà àwọn èèyàn ọba ń sọ fáláṣẹ pé tọ́ba ní bùkátà sí àti kéwù yìí fàdúrní fi mọ́sídìí ọmọ àbọ̀ wá sí mọ́sálásí mi àti àlẹ́ àìlùmọ̀ yóò ta àbí bẹ́ẹ̀ náà ni wọ́n láyà a máa ń lọ bá mọ̀ nìmí lọ lórí pé gbogbo ẹ wá kọ́ ọmọ mi léwé da nígbà a máa ń sún oúnjẹ òun náà ẹni tí bá ń lọ kọ́ wọn yóò máa lé wọn kí ni pé mo ti dé ẹ káwọn ọmọ náà jáde àwọn fẹ́ fi ọlájiyọ̀ pé àwọn ti lọ́lá torí pé àfa wálé wa máa kọ́ ọmọ ń kéwú ni wọn ò lè mọ̀ ni wọ́n mọ̀ ọ́ kó lè lárúbáká kò lè wúlò kẹ̀kẹ́ àbíkó ti padà pàtì wọ́n máa ń lọ bá mọ̀ nìmí wa ìmọ̀ tó ṣe pé tó bá lọ ba ní gbogbo rẹ ní o tó ṣe wàá bọ ní díẹ̀ òun ló bá láfi kéwù láàfin mọ ọmọ nsìn níbo ṣe bá ń lọ ba nípìn kẹ lára rẹ lòfi wá rí rárá tó bá lọ gbé gbogbo ara ẹ bá mọ̀ gbogbo àsìkò ẹ gbogbo tìyàwó ó gbé ti sẹ́gbẹ̀ kan gbogbo tọmọ ó gbé ti sẹ́gbẹ̀ kan aṣọ àti bàtà tó fẹ́ máa yọ ó gbé ti sẹ́gbẹ̀ kan ọjà fún eléyìí tó sọ pé ah ìrẹsì tí màá fẹ́ rà yìí náà ni yóò jẹ́ kí n wálé kéwú òun ni aṣọ ìyàwó bùrọ̀dá lágbájá màá fẹ́ dà yìí náà ni ọ̀ á jẹ́ kí n ṣe kínní ìfẹ́ nìkan la sọ́nà àwọn ẹni ìṣáájú yẹn ó kẹ́ni sọ fún ìyàwó ẹ̀yìn pé bóun ni ká fi fi afẹ́ lọ kéwú ìyá ṣé ẹ lè ní sùúrù dìgbà tá kéwú dé ìmọ́tójú bá ń kẹ́yìn tẹ́ bá rọ́kọ̀ mí tẹ́ fẹ́ ìyá sì lè lọ fọ́mọ́ ọlọ́run sọ yìí àwọn àfáà fìdí ẹ̀ múlẹ̀ yìí pé lẹ́yìn ogún ọdún làfáà tó darí dé ó lè dìbò. ṣùgbọ́n àbọ̀ rírí ẹ̀ kí òyìn ò tiẹ̀ ní ìdùnnú sí wa rárá ẹni bí ọkàn máa họrí tútù kẹrìndínlọ ẹ ẹ lè wá mo lọ ra gbóre fúyàwó mi ni ọ̀rọ̀ ìjà gbóre fúyàwó mi ni òun ò jẹ lè wá àdìlá. àbábá ni bá ń sọ fún aláṣẹ pé ọba ní bùkátà tí a ti kọ́ nǹkan kan nínú tíra méjèèjì yẹn ká fi kọ́ yẹn náà láwà fún wá bá mi ní mọ́sálásí mi a ó fi dàrí àbí nílé mi kàìdìrì wọ́n ní ṣùgbọ́n o kílé yóò bá ọ̀fà àǹtà sultan tọ́rọ̀ ọba ti wá rí bẹ́ẹ̀ mi bá láṣẹ ni ọ́ òkúkú kọ̀ fún mi kí n má jókòó níbi tí bá ń jókòó mọ́ ṣùgbọ́n eléyẹn máa máa jẹ́ àròjàre fún mi lọ́dọ̀ kí ni ọ lọ́dọ̀ ọlọ́run jọ́ gbé dàlọ́ àwọn ọmọ pàlágbára ni pé ah kókó jẹ́ má kọ́ àwọn èèyàn kéwọ́n mọ́ tọ́ba ti di pé yóò di bínú. nítorí pé mi ò fẹ́ pa ìmọ̀ mọ́. nítorí pé àwọn sọ̀tọ́lá ọ̀sọ̀ wípé ẹni tí wọ́n bá bí nípa ìmọ̀ ó béèrè ìmọ̀ ní báyìí tó ń tọ̀ ń wá pa mọ́ wọ́n dẹ̀sẹ̀ máa fi ìjánu náà wọ́n á fi fà á lọ sínú náà báyìí wọ́n lé léyìí wọ́n máa di wàhálà mọ́ bàbá lọ́wọ́ ìyẹn lọ padà fa wáṣà ìbọ́sáyún láàrin Imam Bukhari àti taniọ àtàláṣẹ wọ́n padà jọ wọ̀ ya jà náà ni bàbá ọba ajá o bàbá náà fi rìn ní al olóńgbà Muhammad Abbas dọ̀bí ní Abubakar ibn Amri ní ohun tó fà tí Abu Abdullahi fi kó nílùú ó ní wọ́n padà jáde nílùú kẹ́yìn náà òun ni pé Khalid ọmọ Ahmed tó jẹ́ aláṣẹ yàní Khalifatu ibn Tahir wọ́n ní kọ́ wá kọ́ òun kéwú nílé ó tiẹ̀ ní kọ́ máa ká àwọn ọmọ òun gan ni ẹ̀gbọ́n wa mi sọ bẹ́ẹ̀ ẹ̀rí àtọ́ ti bẹ̀rẹ̀ tipẹ́ ẹ wá máa ká àwọn ọmọ mi kéwú nílé àfáwa ló wọn ọgbà wọ́n ní ọ̀rọ̀ míì tí wọ́n láfa sọ ni wípé à kìí sàwọn ọmọ rẹ nìkan lọ́lọ́run ní nǹkan gbogbo èèyàn wọn ní kakọ́ńkéwú wọn ni bí Khalid ṣe Abil Wafa yàní Haris bin Abil Wafa àtàwọn mínú àwọn ará Bukhara ọ wá tìlẹ́yìn pẹ̀lú wọn wọn bẹ̀rẹ̀ sí ní sọ nípa mọ́tí àti rẹ̀ pé àwọn ò tiẹ̀ láìkì òṣùlóbù rẹ̀ àwọn láìkì ìlànà rẹ̀ wọn lé bí wọn ti lé àfa àfọ nílùú nìyẹn o. ṣùgbọ́n hmm. yàtọ̀ kan náà àfa fọlọ́run yára ní ẹni ọba dẹ́rọ ẹ̀wò yọ àfa ọ̀rọ̀ yìí wá lè àfa tó tọwọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àbí sábà bí wọn. kò lójú oṣù kan lọ ọtí ẹ̀ tó sùn kan tóun fi jáde sáláyé ń tiẹ̀ nígbà tí àbọ̀ tẹ ó dé. àbí wọn tiẹ̀ lóṣù kí o oṣù kí o tiẹ̀ dé bá tiẹ̀ ní. sọ kádẹ́wò fi rọ́ọ̀lù ẹ̀rẹ́ nìkejì wọn ládẹ́wò kan òun lórí kíni o lórí aráalé rẹ̀ ẹ̀ẹ́dúrẹ́ nìkẹta ń tiẹ̀ àdéhùn kẹwọn lórí ọmọ rẹ àfààyàn ọmọ asọfin tọkẹ wọn fa àrọ́hùn lọ́hùn fi ìmì ìbàláyà nítorí Imam Bukhari ọlọ́run wá fi àdéhùn kọ̀ọ̀kan ó fi ṣe kí ni o ó fi rọ́ọ̀lù kọ̀ọ̀kan náà wọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ọ́pọ̀ tí wọ́n là fa akólu. Ibn Adi òun náà tó sàlàyé pé Imam Bukhari jáde lọ sí kí ni o biharatinaki. wọ́n ní ìlú kéréje kan ní inú àwọn ìlú kéréje tó wà ní Samarkand wọ́n ní àwọn alásùnmọ́ kan bẹ fúnmọ́mù ń bẹ ọ̀dọ̀ wọn lọ́wà ó lóun wá gbọ́ lóru kan nínú àwọn òru tó lò ń bẹ ó ti parí irun yíwá ń ṣe àdúrà pé Allahumma ìwọ ọlọ́run nugbó àfáà ti ń gbèlú ńlá wọn á lọ ju àfáà sínú àfáà wa ń bẹ lọ́n pé Allahumma ìwọ ọlọ́run. kọ́dí dọ́ kọ́tí aláyàlá ọ̀rùdù bíi máa rọ́ọ̀kọ̀ báyìí. ilẹ̀ ti fún mọ́ mi bó ṣe fẹ̀ tó yìí akùbẹ́d ní ilẹ̀ ìta gbẹ̀mí mi gan-an torí ẹ̀kọ́ òun náà láàrin ti káwọn èèyàn mọ́yì kọ́ọ̀lá wọn ní fọmọ sẹ́mu ṣẹ́hà ó sùn kí n ò pé sí mọ́ musa dọ́ àyè hátà àkọ́bádọ́ òun lọ tọ́lọ́run fi padà gbẹ̀mí mọ́ mu. náà kọ́ bá ní kẹ́ Imam Bukhari gbogbo àwọn àfa wa kódà wọ́n ní ẹnìkan rí róòyà lójú rẹ̀ ànábì lẹ́nìyàn rí lójú rẹ̀ sallallahu alayhi wa sallam àwọn jẹmẹ kan sì wà pẹ̀lú ànábì náà àwọn sàbẹ rẹ̀ ànábì wa dúró sáàyè kan ẹnìyẹn wà lóhùn sálámù sànábì wọ́n là níbi wàá dáhùn sálámù o lè wọ́n náà lè lálàbẹ́ ọ nígbà tó ti ní mẹ́sìn tuntun wá fún àbí. olóhùn wa bí ànábì léèrè yóò ti jẹ́ tójú olùjíṣẹ́ ọlọ́run sọ pé mò ń retí Muhammad ọmọ Ismail al òun ni ń retí àfa àtọ́lá láàyè kìí ṣe ibi tí Bukhari wà ló ti lálàyè lẹ́yìn ọjọ́ díẹ̀ àfààyàn ní ìró okú Imam Bukhari wá dọ́dọ̀ òun ó lóun wá wo déédéé wákàtí tóun lála yẹn ó ṣe déédéé ìgbà tí Imam Bukhari jáde láyé dọ̀dọ̀. wọ́n ní Imam Bukhari ń pa bẹ́ẹ̀ wọ́n kú níjọ́ sátọ̀dé ọjọ́ kẹrin ló fi yàtọ̀ síjọ́ tí wọ́n tún wọ́n júmọ̀ àbí ọkùn sátọ̀dé wọ́n lọ jẹ́ ọjọ́ ìtúnu àwẹ̀ ẹ̀rí lásìkò sọ̀látù ìṣá wọ́n sin wọ́n ní ọjọ́ ọdún gangan lẹ́yìn ìrìn àyílà ìgbà yẹn jẹ́ two fifty six ìjẹ́rì ìyá ó kẹ́kẹ́ gbogbo ọdún tí màá mú lò láyé oúnjẹ sixty two years ó dí jọ mẹ́tàlá rahimallahu muhammadu bin ismail al-bukhari jazakallahu uh, khairal jazaa. kó di bá béèrè béèrè kíra wa àdáwó rẹ o ẹjá lè fi dáwó rẹ ó fi lè já sí sí alẹ́ bẹ̀rẹ̀ tíra náà o ẹ̀wọ̀n pẹ́ni tó kọ tíra láti gbọ́ ń pa àwọn yìí káṣẹ̀ máa ka tíra lọ lókun ṣùgbọ́njọ́ mẹ́jọ tẹ̀síìrì láti tẹ̀síìrì làwọn àti ńjọ́ mẹ́jọ ń ṣàlọ́ ó fi lè jáwé pọ́sẹ̀ tó bá tẹ̀lé pẹ̀lú àánú ọlọ́run a lè ẹ̀yíká ní sùúrù fún àṣìlá ó sì sábà rọ̀ ẹ jẹ́ ká ní sùúrù fún béèrè ẹ jẹ́ máa ní sùúrù àwọn náà lásán ti ní sùúrù látàárọ̀ tẹ́lẹ̀ náà. Salaam. Bẹ́ẹ̀ni ti eh, hadith ẹ eh, ẹ eh. tẹ́lẹ̀ ti síyàwó wọ́n máa fi ṣe sọ́márì ti hábìtì bá síyàwó ìtàn tẹ̀mọ̀ pé àwọn náà wọ́n kọ síyàwó àìlámì nìyàrá ṣùgbọ́n wáyé pé wọ́n ń sọ ń pa àwọn lóhùn hadith èyí tó súnmọ́ nínú wọn pé hafiz hajar wọn darí rahim ahumallá ọ̀nà wá àsìnbí wàlímọ̀ ìyàwó ẹ wàlímọ̀ ìyàwó náà la mọ̀ ẹ nǹkan tí yẹn kẹ́ lè máa wá kí náà ni pé ẹ̀rí wo ló lè tako ká ṣe wáàsí nínú wàlímà torí pé àlẹ́ aslo àlẹ́ ibà torí ká ṣe wáàsí pàápàá jùlọ ẹ̀rí tó ti tú wa kalẹ̀ yìí pé fọ̀dẹ́kẹrẹ ìnà fà á ti ṣe kẹrọ. tẹ̀rẹ́tì ní gbogbo ìgbà tí nàìjíríà ti ṣàǹfààní. tó àìsí ṣe pé òjíṣẹ́ ọlọ́run àrí kó ṣe báyìí ọ̀sọ́ ni haram mọ́ wa lọ́wọ́. àbẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì tọ́lá àkókò lè rí ẹ̀rí kẹta fi báàkì ẹ̀yí pa ń sọ sọ́lá wa lọ sóde súná báyìí ọba dẹ̀ sí lọ sí wá sí súná àtòdé ìyàwó. nǹkan ọ̀kan tó sábà máa ń dúró àwọn òsì ní dá wà láàrin àwọn ọmọ kéw. sheikh nal albani rahimahullah ta'ala ẹ̀rí pé wọ́n sọ ń pa tó ní ti àkíkọ̀. ife yìí téèyàn ó fi polówó ni tó máa kọrin pé kéèyàn pe fàkì kéèyàn bá lọ ka hókùnmùlẹ̀ àná ẹ̀sìn dùn wọn pé kéèyàn pe fàkì kọ́ sọ̀rọ̀ àlàyé ẹ̀sìn níbi ìkómọ ó dẹ̀ sì bẹ́ẹ̀ tà ju kán lọ sí kí ni kán lọ pe akọrin àbí nǹkan kan kò sí ohun táwọn náà dúró lé lórí ju àyà tó sọ pé ọ̀dẹ́ kiri ìnẹ́fà àti dìkìrọ̀ gbogbo ìgbà tí ìrìnàjò bá ti sàǹfààní ẹ̀sìn. tàbá ti di pé yóò sàǹfààní lóde ìyàwó láti pa àwọn èèyàn gbọ̀n òun nífẹ̀ẹ́ ajẹ́ ráìsì kàṣì. tó ti yẹn sì túmọ̀ tàbá ti di pé òní wúlò ó da ó ti pé ohun tó jẹ́ àṣùlù yẹn gangan òun ni ká jẹ wàlímọ̀ káwájọ́ dáàtò wà sí ẹ̀sìn. Wallahu ta'ala a'la wa a'lam. náà ọ̀yà ṣé wọn ní ma tú ọ̀yà. mẹ́wàá wọ́n lè ṣe o irú ẹ̀ ni o nínú ọ̀rọ̀ táwọn àbá tó máa ń wọ̀ kẹ́ńtẹ́ lè dá àbá béèrè irú ìdánwò tó ṣe yẹn wọ́n lè ṣèdánwò rẹ̀ fún yẹn níbi hadith àbáwọn ọ̀dẹ́wò lè kí ó dà máa ń sè kódà tí kò án àwọn àfáwà ọlọ́run bá ní kí àfáwà àfáwà mùsùlùmí ọ̀yọ́ ọlọ́run kọ́ bá ní kí wọn fọlọ́run kọ́ bá ní foríjì wọn. so wọ́n dìídì sọ dáadáa àfáàlà lọ́kọ̀ án wípé àwọn ẹni sáájú tẹ́lẹ̀kẹ́ bá lóun ti akọ̀rọ̀ án lórí nínú nǹkan tí wọ́n ju sátún ní sáà wọ́n ju sátún ní sáà àti sátún ní jíìnì wọ́n ju sí tọ́ba ti dáńgájá bí àgàgà yóò ti kùn fi àwùlá àdìkùn ìdákàrí ní sinú hábìlì ọ̀hún ọ̀yà máa bá ń <laughs> so. tó wọ́n jù fún wọn ni wọ́n tí ka ayà náírà ni yẹn wọ́n ti mọ̀ pé hmm, eléyìí ó ní ha tó tọ́. tó wọ́n sọ pé òun gẹ́ni bí a lè ṣe exam ṣe yìí tó ń ka àdìsí kan wọ́n ti há àdìsí kan bọ́yọ̀ gọ́rùn-ún la ní ọ̀há ni àbí kínní tí wọ́n gbé kan síwájú gbé kan sẹ́yìn ọ̀yà tó ọ̀yà ani ibùdó ọmọ rẹ̀ lé àní àbí ìfúrẹ́ ọ̀yà gbé sáàyẹ̀ nẹ́nẹ̀ ọ̀tọ̀ nẹ̀fẹ̀ ọ̀yà náà. nípa pé ọmọ wa ọmọ tí èèyàn ní báwọn ṣe tọ́wá yẹn pé mọ́sálásí èèyàn ní ká páńpá ẹ̀ fọ́n lọ pẹ́ lómi kò ṣe tó di ẹ́ńsìn tọ́dẹ́ ni tọ́bẹ̀ lọ nǹkan ní mọ́sálásí tó lọ nǹkan tó sọnù ká sọ fún bọ́lọ́hùn ní jẹ́ orí ìwọ̀n tó yẹn máa ṣe ni pé tọ́ba dẹ̀ mọ́ ọmọ wá sí mọ́sálásí èèyàn gbọ́dọ̀ máa bá wọn wí ìwọ̀n tó dáa jù àwa tábà wá yẹ pé àwa tá a jára àdúgbò ká àkójọ nígbà tí mọ̀ pé àwọn ọmọ máa sọnù káwá ṣe kinní síbẹ̀ káwá ti fẹ́ kéde ké à ń wọ́ ọmọ o a máa lọ wí níbẹ̀ àti rọ́mọ owó kọlà báyìí o a máa lọ wí níbẹ̀ wọ́n máa ti wọ̀n ọmọ fún kẹfẹ́ ìfún mi yẹn bá fẹ́ lọ nǹkan ohun tí àwọn afáàzọ ìyẹn máa dó sẹ́nu ọ̀nà mọ́sálásí jẹ̀sákùnmọ́lá ọ̀kẹ́rọ̀ ọlọ́run ọgbàrún yín o ìrìn àgọ́ mi o ìyẹn ò dó sẹ́nu ọ̀nà mọ́sálásí bẹ́ẹ̀ lèyìn ó ti ẹni wọ́n jí bàtà ẹ̀kún mọ́sálásí àwọn abọ́ síbi ìta mọ́sálásí yẹn láwọn pé jẹ̀sákùnmọ́lá ọ̀kẹ́rọ̀ ọlọ́run ọgbàrún yín o ìrìn bàtà mi o ìjọ máa wí wọn títí wọn fi dàgbà. hata fil haram àwọn èèyàn máa lùsì nǹkan ṣùgbọ́n pépà yẹn ó ti níbi wọn lẹ̀ sí báyìí ẹ pé ìwọ tó bá ti mọ gbogbo àwọn oyè yẹn wàá lọ bẹ̀ ọ́ lọ́wọ́ ó ti mọ bí tó ti wá kíní ẹ̀ Thank you.

ìwà tó nídìí ká tó wo kí làwọn afáwa sọ nípa ọ̀rọ̀ yẹn kó tó di bá gbé jùlẹ̀ abẹ́ tíkẹ́ẹ̀tì ṣùgbọ́n lílọ yẹn wá nù nẹ́fṣù dáadáa pé kí yẹn sọ pé òun wà nǹkan báyìí ká sọ fún fọlọ́hùn ní dábàá. náà náà alikusalaamu alaykum. kí òun náà lọ kí òun lẹ́yìn àlùfáà sí àlùfáà ọ̀dà láti kí òun àlùfáà. sọ́ọ́rí sọ̀fíọ́ má dà má sọ̀rọ̀ méjì lẹ́ẹ̀kan àlùfáà ìyẹn ni tó ọ̀pìdán àbí. káhìlù adágbègbà tíyẹn bá má mọ̀ dájú ṣẹ̀rí ọ̀fẹ́ kéèyàn máa lọ kírun lẹ́yìn ẹnìyàn kódà ẹni tí ń fi sìgá àbí mu ògógóró tíyẹn bá rẹ lómi tí ò mu nǹkan yẹn òun ni ọjọ́ ṣáájú òru èèyàn ọ̀rọ̀ ni ò tíye dáadáa àbí mo tẹ̀lẹ̀ tó pé àgbọn rẹ̀ báyìí bókíbókí ni wọn bá yẹn ti ń bẹ wọn fẹ́ kí yẹn lọ tí yẹn bá rí bò mí sọ yìí pé èyàn ó sì rí ohun tí yẹn ní ìdìyẹn bẹ wọn bá yẹn ti yẹn tó ní ti pò kí nìyẹn títa ló fáyẹn tiẹ̀ wá wọ̀ yẹn ni pé ayẹlẹ̀wò àbí adágbígba àbí lẹ́bọ̀lógún eléyẹn kí yẹn tiẹ̀ sọ́ra fún ṣùgbọ́n tó ní ti ó tiẹ̀ dín àgbọ̀n ó fi tòkù tó gbálẹ̀ yẹn gbogbo àwọn eléyìí sì fún fúyẹ́ díẹ̀ díẹ̀ wọn bá yẹn ti àwọn yẹn ti manage ṣùgbọ́n tí yẹn bá tún rẹ lómi tí ó jìnà síbẹ̀ tó yẹ pé irùngbọ̀n gẹ̀ǹbẹ̀ ńbẹ̀ kò fi gbálẹ̀ ìyẹn lọ bẹ̀. náà mo fi ní má sọ̀rọ̀ méjì lẹ́ẹ̀kan sọwárí tó ní ti kíkí sáàtì àwòtọ́ lòun sọmọ pé ẹni tí ń tó pè lálùfáàní ó túmọ̀ kó mọ fáàtì àké náà làá ní má jẹ́ pọ̀ tó bá yẹ pé èèyàn wá mọ fátíà kì í táwọn afá wa sọ ni pé tó bá yẹ pé èèyàn ò dángájá fátíà ká má dara wa láàmú kí èèyàn má kírun lẹ́yìn ẹnìyẹn torí pé ohun tí hadith sọ náà ni pé kò sírun fẹ́ni tí ọba dángájá fáta yàtọ̀ sí sìn tí ọ máa fi pé z àbí ṣ àbí z torí ru ìdínà ìyẹn lè pè ní o lè pè ní z o lè pè ní ṣ tọ́wọ́ ẹgbẹ́ bíi kéwù rẹ kù sí nìyí má lọ pọ̀ kírun lẹ́yìn ẹ̀ torí náà àwọn rẹ̀ wáyà àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn kàn fẹ́ kó fi kírun ni ọ̀ ní fi kéwù ṣùgbọ́n wọn ò rí pé ikọ̀ láàfà Sudan wá pé àfàwà kan bẹ ní Sudan ní wọn pé baladu Sudan baladu lil islami wal muslimin sẹ́wọ̀n kí wọn ò sì kẹ́ mọ́ sísìn yẹn ah bàbá yìí sì mọ kéwú pọ̀ mo ṣe yìí ni àdánwò wọn mọ kéwú tájú sẹ́ẹ̀f ọmọ kéwú pọ̀ àwọn ni wọ́n dá jamiu àìfìrìkìyà lẹ̀ abẹ́ mọ́ríkàtù dáwà fọ́ padà di jamiu àìfìrìkìyà international university of africa báyìí àwọn ọ̀dàlẹ̀ àwọn bàbá yẹn tájú sẹ́ẹ̀f kéwú yẹn bẹ́lẹ̀ tààrà ṣùgbọ́n bala aṣùdáàlì balado le islami wal muslimin yóò sì máa rí ni ẹ kí ẹ wá sọ fún wọn wọn ní kírun ní ẹ̀yìn rẹ̀ tó ti gbogbo eléyìí sọ dáadáa kéèyàn mọ àwọn aláàfin ọlọ́jọ́ òrófò mọ sàkọ́ọ̀rì dà mo rọ̀ bó ti yé bẹ́ẹ̀ tí ọba ti rí fájà àti kéèyàn lọ sọ́dọ̀ ẹni tó lè dá sí mo lọ́wọ́ àlọ́. Aleykum salaam. Òkú sí. tẹ́rí tílẹ̀ yẹn bá ti ṣẹlẹ̀ mọ́sálásí ẹ lè kírun bí mọ́sálásí yẹn ṣùgbọ́n tó bá jẹ́lẹ̀ mọ́sálásí kò mú bóyá wọn á ṣe fẹ́ǹsì mọ́sálásí táwọn fún mọ́sálásí lélẹ̀ sọ́dà kò fi níjà mọ́ bíi sísàárè wa yìí torí sàárè àti mọ́sálásí wọn rẹ̀ ẹ wọ́n náà bẹ́ẹ̀ ṣe dí gàgà rẹ̀ tí ọ̀sá fi ní papọ̀ mọ́lẹ̀ mọ́sálásí ṣùgbọ́n tó sẹ́yìn ọba ti mọ́ kò sí wàhálà sẹ́yìn ọba ti rórí pa. ẹja tètè mójútó síra wa o. láti máa pẹ́ níjọ́ mẹ́jọ ń